ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون وإن تعدوا نعمة الله لا تحصوها inna الله la ghafurur rahim lẹ́yìn ìgbà tí ọlọ́run bẹ lẹ́dàá wa tó ti ṣe àlàyé ọlọ́kan ọ̀jọ̀kan àdẹ́ra tó ṣe fún wa tó sì pàkíyèsí wa lọ́sídìí ipò nìkan náà ni ọba tí ó jẹ́ ọ̀ranyàn lórí wa ìpè ká máa sìn ọlọ́run bẹ lẹ́dàá wa ó wá fi hàn wá. ife ma bá ń ronú pé ọlọ́run ọba kọ́ ni ó yẹ láti máa sìn nǹkan kan sì ń bẹ tí ò yé yín òun náà ọba tí ó jẹ́ ọ̀ràn yẹn lórí yín pé kẹ́ máa sìn yìí òun náà lọ́ba gbogbo nǹkan pátá tí ń bẹ dídá ọlọ́run ọba òdodo yìí nìkan òun ló sì ṣẹ̀dá gbogbo ohun ń bẹ fi jẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba yìí ìwọ rẹ lórí ẹyin ẹ̀dá wípé kẹ́ ẹ máa jọ́sìn fún lọ́ọ̀nù kan ṣoṣo tó bá lọ jẹ́ pé àwọn míì náà ń bẹ tó yàtọ̀ sí Allahu Rabbul Alamin táwọn náà ń dẹ́dà ni táwọn náà lágbára láti mú kí nǹkan máa bẹ lẹ́yìn ìgbà tí ò ti sí àwọn náà bá jẹ́ pé irú ẹ̀tọ́ ta a ní Allah tó níyì àwọn náà bá nírú ẹ̀tọ́ yìí nítorí wàá mú kọjá pé gbogbo wa náà láti mà pé nǹkan mi ò sí tó máa ń ṣẹ̀dá àyàfi ọba tí ń dẹ́dà ẹ̀tọ́ rẹ̀ náà ni pé ká máa jọ́sìn ìgbà tó sì jẹ́ pé nǹkan méjì kọ́ ló ń ṣẹ̀dá ajẹ́pọ̀bọ̀ kan ṣoṣo alágbára láti ṣẹ̀dá yìí onìkan náà lẹni tó jẹ́ ọ̀ràn wa pé ká máa sìn. afaman yakhluqu kaman la yakhluq ǹjẹ́ wọn lè dọ́gba bí wọ́n ń pè léyìí ní istifhamun inkari ìbéèrè ni ṣùgbọ́n tó ṣe pé à ń fi ń ẹni tí ó dẹ́dà kò lè dàbí ẹni tí kìí dẹ́dà ìtumọ̀ inkari ṣùgbọ́n bíbéèrè ti ṣe wá ni pé. ǹjẹ́ ẹni tí ń ṣe tí ń ṣe ẹ̀dá ó wà lè dàbí ẹni tí ì ṣe dàbí ṣùgbọ́n bí ìbéèrè ti ṣe jáde léde lárúbáwá òun náà ni pé ẹni tí ń ṣẹ̀dá kò dàbí ẹni tí kì í ṣẹ̀dá tó dá gbogbo ẹ̀dá tó dá òun yìí ẹnìkan kan ẹnìkan àyè si sọpọlọ ń dára kàkèsì òun ló dá gbogbo nǹkan nǹkan kan dára rẹ̀ á ń pé yọ da nǹkan mi a kìí si sɔ sọ pé ọlọ́run lɔ ló dára torí a gbọ́dọ̀ wa tó gbogbo nǹkan báwọn nǹkan yẹn bí wọ́n ti ṣe tó ní òǹkà bí wọ́n ti ṣe wẹ́ tó ní dídá ọlọ́run ọba nìkan lọ́mọ. àwa àmà díẹ̀ nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá látàrí pé ó fún wa lójú àfi ríran ó fún wa létí àfi ń ó fún wa ní a máa fi jẹ̀rò gbogbo nǹkan yìí a lè lò ó láti mọ díẹ̀ nínú ẹ̀dá tó lọ́n dá ṣùgbọ́n lọ́wọ́n bá nìkan lọ́n mọ iye tó ń dá ọlọ́run ló sì mọ báwọn tó ń dá ti ṣe wẹ́ tó afaman yakhluqu kaman la yakhluq ìlú wa dé gbogbo aná la gbà pẹ́lú mi tó yàtọ̀ sọ́lọ́run ò lè dá nǹkan kan táwọn á ń gbé ẹ̀tọ́ ọlọ́run náà lọ gbé fún nǹkan míì tó yàtọ̀ sí Allah ọba tó dá wa tó jẹ́ ọ̀ràn yẹn lórí wa kíkà máa sìn lónìí kan a máa rí gbogbo èèyàn pátá korongodo lórí eléyìí kódà gan àwọn èèyàn ti ń pè wọ ọba tó ṣẹ̀dá yìí fún un látàrí ṣíṣẹ̀dá tó ṣẹ̀dá gbogbo nǹkan wọ́n kéré sáwọn ẹni tẹ̀ ń takò ètò pọ̀jù nínú àwọn èèyàn ọ̀sẹ̀bọ ni wọ́n ètò pọ̀jù nínú wa wọn kì í ṣe àwòrán àbúrò kan ṣoṣo tẹ bá gbé àwa mùsùlùmí tẹ gbé wa sórí àtẹ tá a bá tẹ pa wa o ẹ̀sìn wa wọ́n má lórí ìpìlẹ̀ kásọ ọlọ́run ọba lọ́kàn nínú ìjọsìn ká má ṣe bá a fi nǹkan kan ṣòro nínú ẹ̀sìn ǹjẹ́ bí ìpìlẹ̀ ẹ̀sìn yìí bó ti ṣe làgára tó sì hàn gbangba sí gbogbo ẹni tó lójú ìgbà tó kan ká lò ó ká fi ṣe wàhù ṣe bẹ́ẹ̀ là ń lò ṣe bẹ́ẹ̀ là fi ń ṣe èyí tó pọ̀ jù nínú àwọn mùsùlùmí ẹ rí i pé wọ́n àti lórí tawhid nítorí pé kí ni wọ́n ń pè ní tawhid wọn náà ni tó ní í ṣe pẹ̀lú al ká sí ọlọ́run ọba wa lọ́kàn ṣoṣo nínú ẹ̀ ká má ṣe gbé nǹkan kan nínú ìbáàdà lọ bá ẹlòmíì tó yàtọ̀ sí Allahu Rabbul Alamin ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ nínú àwọn mùsùlùmí ní wọn máa jánu fún olùsè Allahu lọ́kàn ṣoṣo lòun ṣùgbọ́n nǹkan tó bí bẹ́ẹ̀ òun náà ní ti pé àmì wò ó tí ì dé bá àdánwò ti ṣẹlẹ̀ sí nítorí pé àwọn ẹni dámì ìwò bá ti dé bá dádánwò ṣẹlẹ̀ sí wọ́n máa wọ́n fi yẹn ni wọ́n wàá yàn láàyò wọ́n máa sọ pé ẹni tí nǹkan bá dé bá onìkan ló lè ètò túmọ̀ sí pé ọ̀pọ̀ àìmọye àwọn ẹni tó yẹ kí wọ́n jólù sọ́lọ́ wọn ba lọ́kàn nínú ìjọsìn ẹ̀bọ ni wọ́n tún ṣe sọ́lọ̀ lọ́fà lọ́lọ́run ẹlẹ́dàá wa fi sọ nínú súrọ́tù Yúsúf ó ní wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun ẹni tó pọ̀ jù nínú wọn kì í ṣẹni tó kéré kì í sì tó pọ̀ lásán ẹni tó pọ̀ jù nínú wọn kò gbọ́ lọ́wọ́n bá gbọ́ àfi kó jẹ́ wípé wọ́n ń ṣẹbọ sọ́lọ̀ ń bí wọ́n ti ṣe ń sọ yìí pé àwọn gbọ́ lọ́wọ́n bá gbọ́ torí ẹ̀ àdánwò ńlá òun náà ló dé bọ́ mi yẹn ní ìgbà tí kò máa di Allahu lọ́kàn ṣoṣo nínú ìjọsìn nítòsí bíi kí àbòsí kò sí àti àìmọ̀kan ọlọ́ni iná àrọ́bìnà ẹ̀mẹ́ni tàcálẹ̀ sẹ̀mà wáti wàl ọ̀rọ̀dì wàl jìbẹ́l فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ọlọ́ni ohun ìfọkàntánni lé lórí ọlọ́run ọba gbé síwájú sámà àti ilẹ̀ ó tún gbé síwájú àwọn òkè ńláńlá ṣùgbọ́n sí ìyàlẹ́nu gbogbo wọn pátá ni wọ́n kọ̀ láti tẹrí gbà ẹ̀rù rẹ̀ sì bà wọ́n ṣùgbọ́n mìíràn tẹrí ntí sámà méjèèjì kọ̀ ntí lẹ̀ méjèèjì kọ̀ ntí àwọn òkè ńláńlá yẹ síbì kan ọmọ èèyàn tẹrí gbà ọlọ́ọ̀ni alábòsí aláìmọ̀kan. àbòsí àti àìmọ̀kan tí ń bọ́ mìíyàn jà ló mọ́ mìíyàn ló fi jẹ́ wípé wọ́n mú ẹ̀tọ́ ọlọ́run wọ́n ń gbé fún yàn nítorí tí ọlọ́ wọ́n gbé fẹ́ lómi wọn náà yẹsẹ̀ rẹ wò wọn náà wòsè rẹ wò ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ gbà lọ́sọ̀ọ́ ifọ̀ ń wà kankan ó ṣiṣẹ́ gbogbo àdúrà nítorí òun wá ọ̀bọ sí ọmọ wa sọ wájú ẹni tó ń ti ń sọ lọ́nà pípẹ́ ó lè ní àdúrà kan special eléyìí tí fún tó ọmọ àlò wọn á gbégbé kúgbé ọ lọ́wọ́ sọ fún ọ̀nà wo ló inú ìró tí dùn pé àdúrà eléyìí dájú pé èèyàn ṣe kò ní gbà ni wọ́n lè mú wọn máa kó orúkọ lè máa kó orúkọ àwọn kan wọ́n ní rọ̀háníyà ó ti ṣẹbọ sọ́lọ́ wọn bá nìyẹn ní ojú ọ̀nà àti wọjà hánàmà ní rọrùn ẹlẹ́dàá wa kó ṣàánú wa. afaman yakhluqu kaman sẹ́ni tó lè dẹ́dà tí sọ adé dọ́gba tí ò lè dá nǹkan kan. tàlẹ̀ nínà tó yàtọ̀ sí Allahu Rabbul Alamin tó náà lè dá nǹkan kan ọ̀mà sí ńgbà tí Fir'auna tó pera rẹ̀ ní Allah ẹni ó yẹ ká fún lódodo tó Fir'auna wa dá nǹkan kan bí àbí dídá la dá Fir'auna Namorodo. ọba ayé anabi ibrahim aleyhi salam tó náà ń pera rẹ̀ lọ́lọ́ nígbà tí ilẹ̀ dá tó a lè dá ni òkúkú lè dá nǹkan Igbati nígbà tí anabi ibrahim aleyhi salam tó pè lọ sídìí kọ́ máa jọ́sìn fún allah ó ní kí allah ọba gbogbo wa ni ọba tá a gbọ́dọ̀ jọ́sìn fún kí á ló fi jẹ́ kó superior jù ń lọ tó fi wá lẹ́tọ̀ọ́ sí ntó ń mà lẹ́tọ̀ọ́ tó ń ó ní ọlọ́run yìí yóò ṣiyè wọ̀nyómi a máa múni sẹ̀mí a sì máa pa ni qala ana uhyi wa umit ó lè nìkan lára <laughs> mo lè pa yàn mo sì lè mú yàn sẹ̀mí kò yé wa o ọba ẹ ṣàlàyé fún wa báwo olórí ike ó ní kí wọn lọ mú ẹrú méjì wá táwọn ti dájọ́ kú fún tẹ́lẹ̀ wọn kó wọn wá láti inú ọgbà ẹ̀wọ̀n tí wọn wà ńgbà wọn kó wọn dé ó ní wọn pa kan fìkan lẹ ó ní wọn pa kan lẹ́nìkejì wọn máa lọ wọn kí ló ń ṣe yẹn òun pa kan òun yè kan lójú àwọn ẹni tọpọlọ wọn lẹ àwọn àdàdà ń gbọ́ mí èèyàn wọn yes it's quite right because ọ̀pá kan ó kan then go Ibrahim prove yourself right mú mi wá akramakumullah anabi wa Ibrahim aleyhi salam sẹ́rẹ̀ ń tọ́lọ́ ń bá yẹn lánàá bí àwọn èèwọ̀ gbọ́n káfíń tó sọ̀rọ̀ àwọn èsè ọmọ arílé lọ méjì wá orí ti pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọlọ́run ọba pé wọn. anabi ah, ibrahim alayhi salam ni khalas inna allah ya'ti bi shamsi min al-mashriq fa'ti biha min al-maghrib ọlọ́run tẹ̀mí ní ká jọ́sìn tá a sì gbọ́dọ̀ jọ́sìn ó máa mú òòrùn yọ láti bùlá rẹ̀ ó sì máa mú wọ̀ láti ibùwọ̀ rẹ̀ Baba alágídí ẹ̀yin ẹ bá wa mú òrùn jáde láti buwọ́ rẹ̀ síbẹ̀ ti pa kán ẹ̀yẹ kan ẹ̀yin náà wàá tún wá bá wa mú òrùn jáde láti buwọ́ rẹ̀ ọlọ́ni fọ́bóhe tẹ́lẹ̀ rí káfọ́rọ̀ bàbá kèfèrí ẹnu rẹ̀ bá wọ̀ wò nítorí ẹsẹ̀ bí n tọ́ bá làákà ẹ̀ mú ló ìgbé ká ṣe ni ṣerú eléyìí ṣé wọ́n lè ṣerú ẹ̀ àná òun ò pera tó ń lọ́lọ́ọ̀ ẹ̀yin náà tẹ pera yín lọ́lọ́ náà ni ẹ mú òrùn wá fún wa láti fi títí máa wọ̀ wallahu la yahdi al-qawma al-zalimin. ǹjẹ́ ẹ̀yin mọ ẹnìkan rí láyé wa yìí tọ́dà nǹkan kan rí technology and the so-called science and technology ó dàbí ìgbà tí àwa èèyàn wòye a lè máa wòye pé ọmọ èèyàn lọ wájú rí nínú mẹ́ẹ̀rọ gẹ́gẹ́ bá a ti ṣe lọ síwájú lónìí torí kíni àwọn nǹkan tó yani lẹ́nu eléyìí tó lọ ń fọ mi èèyàn máa ṣe eléyìí tó kúnnu lé ayé nì bó bá ti ṣe rìn ma bẹ́ẹ̀ lọ́kọ̀ ha ma síbẹ̀síbẹ̀ àgbà bẹ́ẹ̀ ń tiwa ike ń ṣe làwọn èèyàn lọ síwájú lónìí irú lọ síwájú tí wọn ò ti lọ síwájú bẹ́ẹ̀ rí tẹ́lẹ̀ àgbà bẹ́ẹ̀ níta àgbà ni pé láṣẹ ọmọ èèyàn ti lọ síwájú púpọ̀ lónìí ṣùgbọ́n kọ́mọ èèyàn ò tí ì lọ síwájú bẹ́ẹ̀ rí rọ ni nítorí pé nínú àwọn nǹkan tó lọ́n fún àwọn èèyàn wájú ṣe àyàfi tó ọba tí ì rí kanú ẹ̀rí ẹ̀gbọ́n gbà tó lọ́n ọba ń sọ̀rọ̀ àwọn kan ni ó ní alẹ́ tí lam yukhlaq mithluha fil bilad àwọn ẹni tó lọ́wọ́ dàrú wọn rí sílẹ̀ ayé tó ajẹ́pọ̀ àwọn àti wa ń kọ́ àtúnkéré sí nọ́mbà wọn. ìgbà tó lọ́n tún ròyìn àwọn kan ó ní wa Samuda alladhina jabu as àwọn Samudawa tó ṣe pé nínú àwọn àpáta ńláńláńláńláńlá làwọn máa kọ́lé sí. Si bóun ni mo ti fẹ́ kọ́lé sínú àpáta wọ́n gbé àpáta ni ẹ gbé àpáta ibẹ̀ yọ pálọ̀t ẹ tún yọ yàrá sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ tún yọ ẹ tún yọ bọ́sikọ́tà àwa ń kọ́ sáré dán o mo rò pé ẹ mọ ọ̀nà máa ń lọ sọ́yọ̀ láwọn ṣe ń àwọn òkúta wẹ́wẹ́wẹ́ àwọn òkúta kéékèèké àmọ́ bá ti ṣe yanjú ẹ̀ dì sí. tẹ́bá wá lọ sílùú àwọn sámúdá wa ń bẹ́ńbẹ́ dì sí subhanallah èèyàn dẹnu débi pé gbogbo nǹkan kí nǹkan ni ó kò sẹ́nu yẹn. bí àwọn èèyàn tọ́lọ̀ ń dáná but how come how come that technology ń bọ́ ti rí. ọmọ rò pé ìsìnlẹ̀ tó gbọ́n ọmọ èèyàn ti ọmọ èèyàn ti gbọ́n ti pẹ́ torí ẹ̀ náà lọ́lọ́run máa ń sọ fún wa gbogbo gbà pé kó sí rúfin ọ̀rọ̀ ńrìn mànà ńrìn lórí ilẹ̀ kẹ́ lọ gbọ́n kẹ́ mọ bílẹ̀ ayé ti ṣe rí kẹ́ wo orípa àwọn tó ti síwájú yín kẹ́ má rò pé ẹ̀yin nìkan náà lẹ gbọ́n ẹ̀yin nìkan lẹ nírun lórí apárí gbogbo aráyé yòókù. akramakumullah ẹ̀yin ẹ̀ wò wò nísìnyí tẹ́ bá rí nǹkan tí àwọn èèyàn ṣáájú ṣe upon all the technologies you are now discussing about ẹ lè ṣe àfò mi. ní misra àwọn ahramat àwọn pyramid kò sẹ́ni tó débẹ̀ tí ò ní dẹnu lẹ̀ tó ẹ pé nǹkan kí nǹkan kan wọ̀ bẹ̀. bóòlù ọmọ ìyẹn ti lè ṣe gbogbo nǹkan yìí ó ti kọjá sísọ jù ó ti kọjá sísọ jù wọ́n tó àwọn àwọn àpáta tó ṣe àpáta pààrà kìí sókúta àpáta tó ṣe é pé bóyá tá a bá tú ọgọ́rùn-ún àlédágbé ẹyọ kan wọ́n á tó lọ wọ́n á tó lọ sí ààyè tó ṣe gbóǹgàn fúnra ara rẹ̀ kìí ṣe kìlómítà kékeré wọ́n á tó lọ sí gbogbo ìsàlẹ̀ ló wá lè yà èyí tí wọ́n gbélé lórí ọ̀pọ̀ tó ètí ọ wà ń sàlẹ̀ èyí tó tún wà lórí eléyìí kò tún pọ̀ tó ètò tún wà lórí eléyìí kò tún pọ̀ tó ètò tún wà lórí eléyìí kò tún pọ̀ tó ètò tún wà lórí eléyìí kò tún pọ̀ tó títí tó fi wá dókè lọ́n tó fi jẹ́ pé ọ̀kan lẹ́rìí. wàláhì wàláhì téèyàn bá wo ẹ̀ ní mo máa bẹ́ẹ̀ tiẹ̀ sí lè sọ. àwọn èèyàn yìí sẹ́rù àwa rondórondó yìí náà lọ́lọ́ ń da àwọn àbí àwọn èèyàn kan tó jẹ́ pé jàjáǹtìkì làwọn gbà nítorí pé adóńdè àwọn òkúta pé kódà tí wọn bá fẹ́ fi àwọn ajáwé katapila gbogbo gandrova tí wọn bá fẹ́ fi gbé àwọn kìnnìún lónìí àwọn náà gbà fọlọ bó wa lọmọ èèyàn ṣe wá gbé tó gbélera wọn wọn wá tó ní títò tó ṣe é pé kò síbẹ̀ ṣe lè jẹ́ ẹnjìníà tó fẹ́ rí rẹ. ibi tó wá yí àyàn lẹ́nu jù láti dọ́tà ti tó kalẹ̀ ọ̀kan ọ̀yẹ̀ kí gbogbo yòókù ọmọ rẹ bọ̀ subhanallah alazim torí ẹ ẹ má fojú di ẹni tó ti lọ o ẹ má rò pé ẹ̀yin lẹ tẹ̀tẹ̀ gbọ́n láyé yìí o gbogbo tẹkinọ́lọ́jì rọyùn irọ́ gidi torí pé àwọn nǹkan bẹ tọ́lọ́run ti fún àwọn ọmọ èèyàn sí kó tó dáyé ta yínrínyínrí tẹkinọ́lọ́jì tòní ta yínrínyínrí ni máa gbádùn ẹ àmọ́ kò ní tọ́jọ́ tọ́ọ̀ bá sọ́ra ibẹ̀ lọ́ọ́ bá kú ẹ máa kópa àwọn bàálù nù so gbogbo àwọn mọ́tò wa dẹ́wọ̀n kó kọ́ rẹ nu ọba sọ́ra àtẹ̀pánu àtẹ̀kú ṣùgbọ́n ọmọ èèyàn tẹ bá ronú tẹ nípa àwọn ntọ́lọ̀ ti fún wọn sí tẹ́lẹ̀ wàláhì kìí ṣe wàṣà bọ́lọ̀ ń ṣe wá ran ọmọ èèyàn lọ ní gbogbo ìgbà kọ̀ọ̀kan wọn ò máa dá yàn sí wọn ò dá ìsinsin rí yàmùyàmù gan kéré sí sinsin tabarẹ́ni tí ó dáa yọ gba bàbá ńlá ẹ̀bùn láyé nígbà tó lọ́mọ bẹ ẹlẹ́dàá wa tó fa àpèjúwe lélẹ̀ nítorí pọ́rọ̀ ò lè yé àti káfíńkà àpèjúwe ọmọ abẹ́ńbẹ́ níparí Suratul Hajj ọlọ́run ní gbogbo àwọn ẹni tá à ń pè lẹ́yìn ọlọ́run lẹ́yìn ọ̀lọ́pọ̀ òdò bá àbẹ̀ wọ́n lọ wèjì támà òwúlẹ̀ wọn ò lè dá ìsinsin ẹyọ ọhóró kan kódà tí gbogbo wọn bá péjọ lórí ẹ̀ challenge tó ju gbogbo challenge lọ ni. a ah, ó yẹ kí Ṣàngó bínú wàláì ó yẹ kó gùn kó bínú ó yẹ kí mi ṣe èṣù kó gbanájẹ gbogbo àwọn òòṣà kọ̀ọ̀kan yẹ kí wọ́n bínú ah, ah ibi this type of challenge ọlọ́run ni wọn ò lè dá ìsinsin ẹyọ hóró kan kí wá ṣe pé kí Ṣàngó ọ̀dá dúró kógun ọ̀dá dúró kí Èṣù ọ̀dá dúró kọ́ńkójàbẹ́lẹ́yìzìm láà wàlẹ̀ wìjẹ̀tà màrúwù lẹ́ kódà kó ṣe pé gbogbo wọn pawọ́ pọ̀ for the joint work ẹ dákun kí ló tó kù mà ọlọ́run á ní àdídé sísìn o èyàn tó pọ̀ èyàn tó pọ̀ wà ìyẹn sílógò homo dòbá bùṣẹ́ yìí à lẹ́yìn ìtànkébó omi tí èsìsì bá gbé nǹkan kan níwájú wọn tẹ́ bá ní àmàlà yóò ogun lẹ́gbẹ́ fún o ẹran yìí sago lẹ́gbẹ́ fún o ewúrẹ́ yéésù lẹ pa fún un bẹ́ẹ̀ sì máa lọ gbé lọ sórí ìta ní yorùbá lẹ́fù ìsinsin wa bà bẹ àwọn kìnnì yìí ò lè jẹ àwọn kìnnì rubbish nonsense ló wá ń jẹ mọ́ ọ lọ ní jẹ mọ́ ọ lọ ní ṣé ẹ rí kí àwọn òòsàn àwọn obìnrin rí àbẹ̀rù ẹ̀yìn kìnnì ìdàrú wọ́n gbé yan afọlùwà rẹ̀ ń jẹ láti pa yín láti fi kẹ́ ẹ máa jẹ <laughs> ẹ̀yin ẹ wú àwọn ẹranko gbogbo ṣé kìnnì wa lè lọ sọdẹ ní ìsìn káwọn àkókò ó dé kó wá ní okùn bisikì ni ó gbé tiẹ̀ gbà wá lájẹran ìmọ̀ ọlọ tẹ̀wọ̀n pé a ọ̀dájú pa yìí wọ́n dọ̀rùn jọ̀nà. bẹ́ẹ̀ yẹ gúnugún lòun náà bá rẹ́ má pa bàbá sì jókòó sí ní ọ̀rá jẹ nǹkan rẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ ẹ̀yà àwòjí wá dé ẹ̀yà àṣà dé òwìwí dé wọ́n lò ní dájẹ́ tẹ̀wọ̀n ẹ wọ àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá bí kálukú ṣe máa ń dìfẹ́ǹdì íńtírẹ́sì rẹ̀ ẹ̀yẹn wá wọ àwọn òṣàkúgbèkúgbè ìbẹ̀rẹ̀ orí ibú ẹlẹ́ẹ̀pa màálù fọ́sùn ṣogbo bíjẹ́ tí wàá lẹ́ẹ̀pa màálù fọ́sùn ṣogbo ẹ̀ wá gẹ̀ràn dálẹ̀ àwọn ajá wá dé àwọn akẹ́ ẹ̀rọ àwọn aláìlórí lọ ẹ̀ràn táwa ti ń wá láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún lẹ̀ táàrí táàrí jàǹjà wọn á gbé odidi ẹran gidi wọ́n gbé gbogbo ẹ̀ dání ẹ Mr Paul Mr Jack ẹ̀yẹ́ máa bọ̀ ká jẹun àwọn ajá bá bẹ̀rẹ̀ sí ní jẹun akérèbó kó o lọ ṣé Ọ̀ṣun Òṣogbo wàá fi irúgbà yín kíni kò ní da fún yín omi níwẹ̀ gbé gbogbo yín lọ ṣé Ọ̀ṣun Òṣogbo ṣe bẹ́ẹ̀ láíláí Allahu akbar torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọlọ́run ní sọ́n bá gbé nǹkan kan níwájú àwọn òtẹ́sísí bá gbé nǹkan kan níwájú àwọn òòṣà wọ̀nyí wọn ò ní lè gbà padà ẹ dákun lílẹ̀ wo ló tún di eléyìí lọ bọ́ọ̀rùfọ́ tọ́lìbù ọ̀lmọ̀tòlóòb àtẹni tí ń wá nǹkan lọ́dọ̀ òòsà ọ̀lẹ́ni àtòòsà tá ń tọrọ nǹkan lọ́dọ̀ tiẹ̀ náà ọ̀lẹ́ni kí lọ́lẹ́ ọba tún ṣe fọ́lẹ̀ yóò fi kànlẹ̀ rẹ̀ nù. ẹ challenge gbogbo kèfèrí gbogbo ń tẹ́ ń pè bó ti ṣe bàbàrà tó lójú yín tó fi di ń tọ́tọ́ pé kẹ́ ẹ máa sìn ní ń tọ́jọ yín lójú ẹ dákun ẹ tọ́ka sí i kí ni tí wọ́n dá tọ́jú ọyìn lójú tẹ́ fi rò pé wọ́n lẹ́tọ̀ọ́ sí ká máa sìn wọn. jésù tẹ̀ ń pè ṣé wọ́n á sọ pé jésù ooo oore tí jésù ṣe fún ọ ọ̀pọ̀ òbúrú kí jésù dá fún a ọlọ́kọ́ mọ̀ sí àlọ́nà ẹ̀yin ò rí i pé tọ́lọ̀ ń bá fẹ́ síyàn lọ́nà kò síbẹ̀ tí ṣe lè lu koro tó lè tirẹ̀ wà láì kò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tán sọ ni pé ajá tí ó sọnù kì í gbọ́ fèrè ọlọ́dẹ ilé ayé wa táwa wá yìí ó ti pẹ́ ṣé jésù ló mu dé ló mu bẹ̀rẹ̀ ọlọ́run mẹ́jẹ ilé ti ń bẹ kọ́lọ́n tó jésù ayé ti ń bẹ láì mọ iye ẹgbẹ̀rún ọdún tó ti pọ́ lọ nìkan lọ́mà ọlọ́run á dẹ̀ ẹ̀dá kan látara àyà kò sí bàbá wọn wá lọ yani lẹ́nu ó promote ọdọọlọ ọlọmọdé orí rẹ̀ náà wá ní gbogbo ariwo gbogbo àtúntò sókè gbadé sùn náà ọlọ́run má ti àlọ́ nà akramakumullah orí rẹ̀ náà ni àmọ́ o ó ti yé ẹni tí ń pariwo jésù kọ̀ọ̀kan yé àwọn ẹni tí wọ́n kó tí wọ́n kó mẹ́rẹ̀ ṣé ten percent á máa sọ ọmọdé owó iye kíya bá kó jọ tí wọ́n á ní ẹmú ten percent wà tẹ́rẹ̀ ni ah, one thousand ten percent of one thousand hundred naira kéré bí nàìjíríà ṣe kó ṣe burú tó yìí tí gbogbo nǹkan bàjẹ́ yìí tó wò ní láàrí kálí wọlé ìyá alámọ́là kálí hundred náà láfẹ́ náà ká má yò ọ̀la ayò ẹ bá mú fùfú mẹ́ta èlé ló gan wọn kọ́ fùfú nílé oúnjẹ wàzó ọ̀dà ẹ bá mú méjì ẹ sá ti fọ́ bẹ́ẹ̀ sí wọn èkúkú tọ́ bẹ́ẹ̀ ńlẹ̀ wa yàtọ̀ sáwọn ẹlẹ́bì kan téèyàn bá fi jẹ fùfú méjì sọkúdà lẹ́nu ten percent nu fa arísẹ́mẹsẹ̀ bàbá ọ̀lẹ́ ọgbà lọ́wọ́ tiẹ̀ wọ́n á ní ẹ̀kọ́ rí ogó ogó ó ti máa fi tí ó rìsọ̀t ogó ogó yóò ti máa wo pé tí gbogbo yíwọ ìjẹba mú ten ten percent wa ohun ọ̀kọrin lásán èlò wọn á ní ọ̀dá wọn ò ní kúrò akérèmọkùnmọ́ wa àwọn náà mọ̀ amẹ́ni tó lọ́n bá fẹ́ sí lọ́nà ọ̀la ni ọ̀la ni ọ̀la ni ọ̀la ti èdòrí ibu pátápátá mọ́ wọn lọ. tọ́lẹ́ lómi bẹ́ẹ̀ ni wọn bẹ́ẹ̀ ní rò màá túbá lọ́la màá túbá lọ́la màá túbá lọ́la màá túbá lọ́la màá ti borí gbogbo àwọn èèyàn tí ó fi mí ṣe yẹ̀yẹ́ àwọn ẹni tí ó máa fi mí rẹ́rìn màá ti borí wọn àwọn náà tiẹ̀ ti lè kú kílẹ̀ ọ̀lọ́ tó má àkótí ìpò ọ̀dà ìsọdọ̀tún la ọ̀la olórí ibú ò ní pé àfi nínú jahannam nísìn ní ìgbà tí gbogbo kọ́ńtírì kọ̀ọ̀kan nínú àwọn countries tó ń jẹ́ industrialized nations tó ń ṣe nǹkan wọn à lè ṣe nǹkan kó fi sílẹ̀ ní gbàǹdùkú láì fi lébẹ́ẹ̀lì lẹ̀ lára abẹ́yìn náà mà bẹ́ẹ̀ gbogbo gbogbo tó kálukú bá ṣe yọ̀sọ̀ made in this country because copyright wà pèntà wà ṣèyí o ẹ gbọ́dọ̀ jí ṣe a sọ pé lómi ò lè ṣe o gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ jí product wa ṣe trademark tiwa ni anybody ò gbọ́dọ̀ jí what interest ó sì wà lórí pé ká ká protect àwọn èèyàn yẹn pẹ̀lú tí wọ́n ṣe wọn ní jẹ́ kẹ́nìkan kan gbà mọ́ wọn lọ́wọ́ ok àwọn búrẹ́dì wa tá ń ṣe ń tí wọ́n ń lébẹ́lì rẹ̀ àbí wọn ò lébẹ́lì rẹ̀ ẹ̀yin gan lára bẹ́ẹ̀ bá rí búrẹ́dì tí ò ní lé bẹ́ẹ̀lì ẹ̀ ronú láti ra àbẹ́ẹ̀ ní ronú kọ́lọ̀ mẹ́jà jẹ poison sá ẹ̀hìn nísìnyí wọn lé bẹ́ẹ̀lì búrẹ́dì ẹnìkan bá jẹ́ nínú bá rún wọn lé bẹ́ẹ̀lì búrẹ́dì ẹnìkan jẹ́ ọ̀dàrà kérémẹ́ńjì sẹ́mi pé bẹ́ẹ̀ láti máa wọ pé àwọn náà sì lè ra búrẹ́dì yẹn because who are we going to trace? ẹ rí i pé búrẹ́dì mi nìsín wọn lè sọ pé Jésù gbà mí pé mi hmm, ò ra yín Jésù gbà mí báwo. sọ bẹ́ẹ̀ náà ní tí wọn náà bá sọ pé A ah, alislam! ó lọ náà ọmọ jésù náà sọ ó lè ra yín fa So, kálukú ọmọ lébẹ́lì product ṣé ẹ wá rò pé gbogbo ilé ayé yìí lè wà bó ṣe wà ó sì jẹ́ pé kìí ṣe Allahu nìkan ló dá wa ká má gba lébẹ́lì sẹ́rù kó ṣe ti ó yẹ ká ọ̀pọ̀ wàláì àwọn tí ń dá yànyàn wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti yari fúnra wọn pé màá lébẹ́lì tèmi o you may not label yours but èmi tó máa ma gbàlá fún torí ẹ ló ti jẹ́ pé àwa àwa tó bá pàwá dúdú yìí ọwọ́ ẹnìkan la bọ́ sí ọlọ́run oríṣi mi yóò lébẹ́lì wa lébẹ́lì wa ọba dúdú àwọn funfun lébẹ́lì wọn ọba funfun kálukọ́ wa kọ made by made by made by àárín nǹkan tó jọ bẹ́ẹ̀ Allahu akbar torí pé nínú bọ́lọ̀ ń ṣe dáàyàn. tọ́lọ́n làpèjúwe tó ga jù èèyàn kì í gbà láéláé kẹ́nìkan pe nǹkan tí èsì tiẹ̀ ní tiẹ̀ nǹkan tiẹ̀ kẹ́nìkan wá sọ fóun ló ń ṣe á èèyàn gbà á jíjà dópin á jíjà dópin nísìnyí nígbà tí wọ́n jáde skul ọlọ́run ràn lọ́wọ́ kándù abdulsalam kàlò ọlọ́run sì bọ̀ gbà àwọn èèyàn rà àwọn kan náà máa ń di ṣe wọ́n bá rí i pé hundred cartons lẹ́ produce lójúmọ́ one load one thousand cartons gbogbo ètò bá sì produce wọ́n ti rà á ó kì í bọ́lẹ̀ rí one thousand cartons lójúmọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní wájú tẹ́ ẹ bá ti mọ àwọn tí ń ṣe wọ́n dára àbí wọ́n dára wọ́n dára ẹ kọ gbé wọn lọ NAFDAC ẹ gbé wọn lọ copyright committee ẹ gbé wọn lọ kíníkà ẹ gbé wọn lọ kíníkà torí pé ẹ ní fẹ́ kẹ́nìkan mú un tẹ́ ẹ ṣe kó pè ń jẹ ọlọ́run ọba ló dá gbogbo wa ọlọ́run ọba tó wá dá gbogbo wa yìí ẹ̀tọ́ rẹ̀ lórí wa ó náà ní pé ká sìn lọ nìkan àyàfi sẹ́yìn bá mọ̀ pẹ́lú mi lọ́dà yìí. am khuliqu min ghayri shay'in. أم هم الخالقون أم خلقوا السماوات والأرض بل لا يوقنون ṣé asán lásán ló dá yín àbẹ́yìn lè dára yín àbẹ́yìn lè tiẹ̀ dá gbogbo nǹkan àwa wo àwọn dára mọ kọ́lọ́ wọn bó tó ní ká máa bẹ̀ o àbẹ́yìn dára yín mà wàláìtọ́lá dára wa ọlọ́run bá tó sì ní ká máa bẹ̀ ń lónìí wá. bọ́lọ́n bá ní ìta àti ìlú tító òní ọ̀ka wa kú níbo là ń tún lọ ọlọ́run ló yé àmọ́ àwọn àlàyé tánàbí wa tó ti ṣe fún wa tọ́lọ́run ẹlẹ́dàá wa tó ṣe fún wa náà Al-Qur'an àbí ètò àánú súnà àwọn ló yé wa a sì máa kó ni torí ẹ ká máa dúpẹ́ fọlọ́run ní gbogbo gbà ó ṣe wa nítorí tó náà bá jókòó tẹ́ bá ronú ẹ tún gbọ́ máa dúpẹ́ fọlọ́ nítorí báwọn tó sì náà ní àìmáṣe kọ́ kìí ṣe tá gọ ṣùgbọ́n àkọọ́lẹ̀ ti gbẹ̀lé wọn lórí àyàfẹ́ ńtàkọọ́lẹ̀ bá tún bẹ lórí ẹ̀ pé yọ padà di mùsùlùmí ẹ mọ̀ pé tí ìbá ti kọ́ lọ́n ń sànù wà ní báwa náà ṣe máa pariwo nù wọ́n máa sọ pé Jésù ní sẹ́ẹ̀ Ṣàngó ní sẹ́ẹ̀ Èṣù ní sẹ́ẹ̀ táwọn arúgbó wa náà sì tún máa bá wa gbé ni táàmù ọkọ sẹnu lórí irọ́ lásán ọlọ́run tí ò ṣètò abẹ́ alihamudulilayi rabbil alamin ẹ wá máa fi yé gbogbo kèfèrí kí lẹ rí tẹ́ ẹ fi sọ̀rọ̀ ayín dẹrú sìn fún tẹ́ ń jọ́sìn fún nílẹ̀ yìí ẹ rí i pé àwọn gba kínní kan fún wọn pè ló sàkókò òsàkókò yẹn kí ló ṣe gánà rí kí ló achievement yẹn tẹ́ ẹ ti rò wípé ẹ láti promote ẹ̀kọ́ dọ́lọ́ ó yẹ kẹ́ ẹ fi hàn wá tó ń lọ dọ́jà agbó ni àbó ń lọ dọ́jà jàǹgó àbí ara dá a lọ́dá ẹ fi yé wa títí wo lọ́ba wa ṣe ilé mélòó la kọ́ débi kíkàn tó bá wa kàn èèyàn mélòó lè fi ń pa láyé ìgbà tó kọ́ yọjú tó fún lóúnjẹ tagorọ òsàárọ àbí sinà ìsinà ni torí pé tọ́lọ́mù bá fẹ́ ṣì àwọn èèyàn lọ́nà àwọn àlọ́ burúkú tí oríire òpè kan ni wọ́n máa pa tẹ́ bá lọ sí dìgbò ń bẹ̀ yẹn nítòsí ń bẹ̀ yẹn pé gbogbo nǹkan wọn ògíá ògíá ògíá débi kí wọ́n tún dá báńkì microfinance kan lẹ̀ ògíá microfinance bank wọ́n wá lọ kówó bẹ̀ wọ́n wá ní nǹkan sówó. So gbogbo báńkì tẹ́lẹ̀ náà ilé ọ̀ràn wọ́n tún á lọ ògìn aláìsí ẹ̀ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ wọ́n tún ní táìtù ọba wọn gan lò gíán Allah gbogbo ẹ̀ sì máa pé òòsà ni ẹ bọ́ ni kí ló náà ṣe fún wa ń bẹ ọjọ́ ń kó ńlọ déjìgbò ńlọ kírẹ́ẹ̀tì ẹ̀ ńlọ kírẹ́ẹ̀tì gbogbo pàǹtí tí ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ àtẹ̀yàn bẹ́ẹ̀ ni ṣe bá tó ti lọ síwájú. Ọ̀ṣun Òṣogbo ń bẹ́ ń bẹ̀ dígbí táwọn kan ń bọ kí ló náà ṣe fún wa náà òní ń pọ̀ aró fún wa lóṣogbo àbí rọ́ lásán bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀dé bá dà wọn lókè ká ń bẹ́ ń bẹ́ ọjọ́ ń kó ń lọ dá wọn òní ń pèsè ìjà àti mú fún wa òní ń dí wọn lọ́nà tí wọn fi rọ́nà lọ ọwọ́ á ní ìdìkún á máa bẹ̀ẹ́ a'udhu billahi minash shaitanir rajim ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí làwọn nǹkan wọ̀nyí dáná sí ìdí nu tó fi jẹ́ pé tó bá ti yẹ ní Islam principle nù kò sí nǹkan míì tọ́mọ èèyàn tó ló ń ṣe lẹ́sìn láyé yìí ìṣẹ̀bọsọlọ kó lè wá jìnnà tó fi mọ̀ àwọn ẹni tán láwọn ṣe ẹ̀sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù wọ́n bọ àgbélébù it is very clear wọ́n sì tún sin ẹni tí wọ́n ní wọ́n kàn má àgbélébù nù gbàgbọ́ ọ̀rọ̀ wọn it is very very clear bẹ́ẹ̀ ni wàá máa gbé gbogbo ọ̀kọ̀ọ̀kan máa gbé wọn lórí àtẹ̀wárí pé mushrikun mushrikun ọ̀sẹ̀ bọ́ ni wọ́n wọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ sábà tí wàá mọ̀ pé àwọn eléyìí olórí ibú ni wọ́n torí pé wọ́n ń sin nǹkan míì yàtọ̀ sí Allah ó wàá ní tiwọ́ tó jẹ́ mùsùlùmí à tiẹ̀ lọ bá yẹn lọ́kàn jẹ́ jù ìwọ́ tó yẹ kó jẹ́ ẹni tó gbàgbọ́ lódodo ní kọ̀kọ̀ àti ní gbangba wọ́n tí ò yẹ kó fi nǹkan kan sorogún pẹ̀lú ọlọ́run níbikíbi tí ló tún sún ọdẹ di pé wọn náà ń ṣẹbọ. àwọn nǹkan tẹ̀yìn ẹbọ ẹbọ ni ẹni tí ń dé ogun mára ẹni tí ń lọ lè babaláwo tí gba nǹkan gba nǹkan bí ẹni tí ń nǹkan bí ẹni tí ń nǹkan bí ẹni tí ń jí pé bí ẹni gbogbo eléyìí ṣẹbọ sọ́lọ̀ ni allah rabbul alamin nìkan lèyàn pè allah rabbul alamin nìkan lèyàn bẹ̀ allah rabbul alamin nìkan lèyàn wárí fún allah rabbul alamin nìkan lèyàn bẹ̀rù allah rabbul alamin nìkan lèyàn dúró nítorí pẹ̀lú orúkọ rẹ̀ allah rabbul alamin nìkan nínú gbogbo nǹkan. torí ẹ tí mùṣírìkì máa ń ṣe ṣírìkì kò yà yàn lẹ́nu kí ló wáá fà táwọn mùsùlùmí náà fi wá ń ṣe ṣírìkì ló kọ́ pé wọ́n máa kí àìmọye ṣírk àìmọye ṣẹbọ sọlọ lọ́yẹ́ pé gbogbo nǹkan tí wọ́n ń pè ó kọ àlìjánu nù ó kọ àlìjánu nù ǹjẹ́ tẹ́lẹ̀ ìbá yé wa báwo wá lẹ́sìn máa korúkọ àlìjánu tẹ́lẹ̀ yìí tí ọ wá tí ọ tẹ́ wàá máa jẹ́ mùsùlùmí ọ̀sẹ̀ bọ́ lásán ni gbogbo tí rò rí ibú tí wọ́n máa dè wọ́n kọ àlìjánu nì wọ́n ń bí àlìjánu lọ́wọ́ ẹ̀ bí wà àlìjánu báyìí wà àlìjánu báyìí wà àlìjánu báyìí ràn wá lọ́wọ́ gba tiwa má pa wá tì má da wa dára wa. sòǹgbà tọ́mi yẹn bá ti wá jẹ́ pé ní bá ń pè àlìjànú ní bá ń wárí fún ọlọ́run wá dà wọ́n wá wí tán sọ pé wọ́n ń pè ọlọ́sẹ̀ bọ̀ kí lọ́ọ̀ bá tún máa jẹ́ kí lọ́ọ̀ bá tún máa jẹ́ èyí tí wọ́n sọ pé ti mọ ara rẹ̀ ló lórí ti ń jẹ́ tí ọ̀sẹ̀ bọ́ torí nǹkan mi tó yàtọ̀ sí Allah ló ń pè wọ́n sì ní tọ́ ọmọ náà bá wọ kò sí lè fi ń bẹ́ ọmọ ti máa wọ ná kí á ló dé tọ́ ọmọ àlìjáná ń tí ó fi wọ torí pé náà ni wọ́n sá wọ̀ ọlọ́run fẹ́ràn rẹ ni ló jẹ́ kó o ẹni tí ọmọ sọ fún ọ torí bá rẹ ọ àkútúkù rẹ lọ́nà ọ̀run lọ àmọ́ lọ́n fẹ́ràn rẹ náà ló fi rẹ́ni máa sọ fún ọ ló fi rẹ́ni máa fọn fèrè rẹ sí ọ létí ló fi rẹ́ni máa kó ọ níjànú. rẹ ló ti jẹ́ pé gbogbo wọn bá ti mọ̀ kọ́takùtọ̀ lọ táà ń sìn ṣe nínú ìgbésí ayé wa jẹ́ apàtì o afaman yakhluqu kaman la yakhluqu tọ́ba ti ń dẹ́dàá wà dàbí ẹni tí ò lè dá nǹkan kan bí wọ́n lè jọra wọn kápẹ́lágbó lé kan òsàkà ń bẹ tẹ jogúnbá àwọn bàbá ńlá yín àwọn náà ti máa bọ òsà yìí gbogbo wa pátá korongodo tá a ti di mùsùlùmí ẹ̀já jọ jálògùn bó láti jálògùn òsò oníkankan tó ṣe fún wa tẹ́lẹ̀ náà àbúrò ọlọ́mọ padà kọ́ ẹgbẹ́ kínní burúkú kẹ́ fọ́ dànù kí kálukú sinmi tẹ́ bá ti fọ́ dànù kí kálukú sinmi ẹ sinmi láéláé nù wàláyé àwọn ọmọ yìí ò ní jogun tí ọ̀dà sẹ́mi pé tó ti àwọn bàbá bàbá ni pé wọ́n bá lọ́dọ̀ bàbá tiwọn náà ni wọ́n wá láyà náà ló jẹ́ kẹ́yìn náà débà tó bá yẹ kó àwọn bàbá tí yìí ò ti láyà ẹ̀yìn ò ní débà ẹ̀yìn ẹ wá fi àyà níní fún ẹ gbé òòsà burúkú yẹn lọ fọ̀ ẹ kó gbogbo àwọn jàǹkáwò orí bùn ẹ lọ jàdà ẹ bọ́ lọ́wọ́ bá yín dúró ẹ bọ́ nù ilé ajígbọ́ ti fa ló kọ́ lé yín nù ẹ parẹ́ ẹ wá gbogbo kọ́nà kọ́nà nu lé yín bó ní fórí bú náà wà àrífà gbogbooro èèyàn wá sọ pé ilé ajígbọ́tọ̀ lọ ilé ajígbọ́tọ̀ lọ àti sànàbì rẹ̀ ẹ rí i pé àwọn tí ọ̀ mà ẹgbẹ́ ilé ajígbọ́tọ̀ sára ni ọlọ́ ah, ilé ajígbọ́tọ̀ lọ àti sànàbì rẹ̀ ah, àmọ́ bẹ́ẹ̀ ti yí padà látijọ́ wọn nílé yín ilé abọ ọ̀tá ọ̀rọ̀ tó ní ti tọrọ tà tọrọ àwọn ìyá àtàwọn bàbá tọjọ máa lé yín wọn máa gbé ah òun wọn máa bọ ọ̀tá òun wọn máa bọ ọ̀tá orí ẹ dàrú ìwọ mùsùlùmí ọwọ àgbẹ wọn máa bọ ọ̀tá tẹ́bá pè mára là á pè tèmi dire tèmi di búṣe wá di tó ń pè mára ọmọ abọ̀ọ̀sà ọmọ aná wọ ọmọ aná túmọ̀ rẹ̀ ni ẹ̀ ọba kú lórí pọ́ǹpọ́ọ̀sà ebi náà omi ó lè jẹ́ pé kọ́lé yín yẹn àtàrà eégún kan ni wọ́n ti mú kọ́ ẹ̀yin mùsùlùmí rẹ̀ ti wá ń bẹ̀ ẹ dọ́kun ẹ pa kí ní dàjáde nítorí pé tó kọ burúkú bá ti ń bẹ lára ilé gbogbo aburú ọmọ wa bẹ̀ gbogbo àìdọ́ ọmọ ṣẹlẹ̀ ń bẹ̀ tó nítorí pé mùsùlùmí làwà jẹ̀mọ́ ara ìtumọ̀ apá jẹ́ mùsùlùmí nù ṣùgbọ́n ńgbà tó bá jẹ́ pé jíjẹ́ mùsùlùmí ọ̀ lápá nínú wa wa jíjẹ́ mùsùlùmí ọ̀lápá nínú ọ̀rọ̀ wa jíjẹ́ mùsùlùmí ọ̀lápá nínú ìṣe wa à á máa sọ pé orí ara wa là ń tán dànù á lè tán lọ́wọ́ bá á lè tán lọ́wọ́ nítorí pé àwa èèyàn sí èèyàn ló lè máa sọ pé bọ́ ọrọ́wọ́ mi ó rínú mi ló lè sọ̀rọ̀ ẹ̀ àmọ́ ọ̀nà ẹlẹ́dàá wa ya'lamu sirra wa akhfa ọlọ́run máa ń tọ́pamọ́ ó sì máa ń tọ́pamọ́ ju ń tọ́pamọ́ lọ torí de eléyìí afaman yakhluqu kaman la yakhluq wọn lè dọ́gba ọba tí ń dẹdà àtẹni tí ò dẹdà wọn lè dọ́gba o ọdá àwọn kan ó sì wọn dúdú bíi tiwa ọkàn wa lábùkù kò fi sí wa lẹ́nu yẹpẹrẹ kọlọ ni bó bá ti ṣe wọ ló máa ń kún ẹ̀dá rẹ̀ fi ayyi suratin màá ṣá ọ̀rọ̀ kábà àwa kọ́ la ṣẹ̀ṣà wípé we want to be black not white mm-hmm. ó sì sa àwọn kan ó sì wọ́n funfun àwọn náà kọ́ ni wọ́n ṣẹ̀ṣà òwú ọlọ́run ló ṣe wọn bó ti ṣe ṣe wọn akramakumullah ó ṣe àwa níbojú wa ti ṣe rí alhamdulilayi ó sì dá àwọn kan lólójú mùsùlùmí ọlọ́run náà lọ dá gbogbo wa pátá ẹ kàn máa wò pé ah kú làwọn èèyàn ṣe rí báyìí àwọn náà máa wò ó náà pé kú lẹ rí báyìí but at the gbogbo yẹn padà ní Allahu ọlọ́run náà wa torí ẹ ọba tó wa yìí òun náà la gbọ́dọ̀ sí ni torí pọ̀ òun lọ́dá wa lọ́dá gbogbo nǹkan bá wa mọ̀ pẹ́lú mi ìbá lọ́dá wa lọ́dá gbogbo nǹkan ẹ ṣàlàyé fún wa a ti tán láti lọ́ọ́ máa ṣe àjẹpà àtìṣe. ẹ í ṣe pé bíi ti dídá yẹn àwa náà mọ̀ pé ẹni tẹ́ wí náà lọ́dá gbogbo nǹkan but àwọn kan tún superior ẹ superiority wọn kí ló mú jáde sí lẹ́yìn bá ti mà bí ọba tó dẹ́dà ọ̀dà bí ẹni tí ọ̀dà nǹkankan ẹ yẹ kẹ́ ẹ rántí ọba ti ń dẹ́dà yìí ọ̀nìkan náà lọ lẹ́tọ̀ bí kíkà máa wárí fún ọ̀nìkan lọ lẹ́tọ̀ bí kíkà máa jọ́sìn fún wá fún wa ọ̀pọ̀ nísìnyí ẹnìkan ó bùn wá ten thousand tàtọ́ wá bùn wá ten thousand àbáwábà ẹ ṣe ẹ kú ìnáwó ọlọ́run ti kọ́ wa yín kọ́ máa rò kí o iná ò ní tánwó yín o ẹ ní táwọ́ náà ọlọ́run ọba yóò forí di àwọn òbí yín o wọ́n sàṣe gbogbo àdúrà rẹ̀ pẹ̀lú tọ́ àmì àmì àmì àmì ẹ sáà máa lọ ẹ ṣeun pèsè. tọ́ba tó dé ń mo tún ní wọ́n á ni ah, ah. ó tún di mo tún mo ní wọ́n ni o mo ní wọ́n ni o mo ní wọ́n á dúpẹ́ ìjẹfà ni o mo ní wọ́n á dúpẹ́ ni o mo ní wọ́n á dúpẹ́ ni o mo ní wọ́n dúpẹ́ ìsínì ojoojúmọ́ ó fi dè sí ó fi ta ó fi rin ó fi ìdán àrùn ọ̀pá mi ó ju ten thousand náà lọ <laughs> subhanallah ọ̀dà ẹnìkan ọ̀bùn ní ten thousand ọ̀ wá rí àfi ní ẹ̀yìnjọ́ méjì tó wá wá lọ́wọ́ ní à ẹ ṣeun ìnáwó ojú ni o èèyàn ni ọ tí ì bá sí èèyàn bu ta ló yẹ kí n kọ́kọ́ jírí ńjọ́ báwo pé a ah, lórí èlò náà gbẹ́kẹ̀jẹ́ <laughs> ṣe bá wọn. bá kọ́kọ́ jíwá kí mi jọ kejì kọ́jọ́ pé wọ́n mọ kọ́kọ́ rí jọ kẹta jọ kẹrin jọ kẹta fi rí jọ mẹ́wàá ẹgbẹ̀rún mélòó ló pé a ẹ dákú gbogbo àlọ́ lọ́wọ́ bọ́ gbà lọ́wọ́ wa. ẹ rí i pé àwọn àdéhà tó ní nọ́mbà yìí ìwọ̀n bá ní ìhàlẹ̀ rẹ̀ sẹ́yìn wa mọ eyín tọ́lọ̀ ń ṣe tẹ́ẹ̀fì lè du ọpẹ́ rẹ̀ tán torí pé ten thousand náà yọ padà jó tán lọ́dọ̀ rẹ pé ètò àtúnṣe náà ti tó ebi èlò ló fún ọ̀rẹ́ mi iye báyìí iye ló àwọn a máa fún jọjúmọ́ lọ ọdún máa dúpẹ́ èlò ni èyí wa àmọ́ orí tó tiẹ̀ mọ yẹ báwo ló ti fẹ́ dúpẹ́ rẹ̀ tán torí ẹ̀ tó bá jẹ́ pé èèyàn bá jẹ́ good mathematician ẹ dákun ẹ gbèwé yìí ẹ kọ́ yé tẹ̀ mọ́ kọ́ lọ́n ṣe fún yín tẹ bá lè sírò rẹ̀ tán kẹ́ wá gbẹ́ bù subhanallah eléyìí challenge ńlá ni ẹnìkan nínú wa nìsí skul ló ń lọ ó wá jẹ́ ọmọ tó dọ̀lù jù tí gbogbo èèyàn bá pàṣẹ nù dánwò ń ló máa ń rúpò kò sí bó ti ṣe tó kódà kó má sùn mọ́ kó má ṣàìsàn àfa yóò rúpò náà ni wọn á ní kọ́kọ́ yé ìdẹ̀ra tọ́lọ̀ ṣe fún ó lè kọ́ tán wo olódò ó lè kọ́ tán á ń bọ̀sibọ́sí ọmọ tí èso olódò ẹni tó tálákà jù nínú wa tó jẹ́ pé bọ́yá lọ́sẹ̀ ní oúnjẹ jẹ lẹ́ẹ̀kan jẹ́ kí gbogbo ìgbà yòókù omi ló máa mu kò lè kọ́ yé ìdẹ̀ra tọ́lọ̀ ṣe fún ta káwọn ẹsẹ̀ tí ìsọ̀ ẹni tó tún lówó jù láàrin wa in ta'uddu ni'matallahi la tuhsuha ọlọ́run tẹ bá gbìyànjú láti ka àwọn àdẹ̀rọ̀ ọlọ́run tó lọ́n ṣe fún yín ní méní méjì mẹ́ta ọlọ́run lẹ́ẹ̀ lè máa yí rẹ̀ ṣùgbọ́n ọmọ èèyàn tẹ rí yìí ọmọ èèyàn tẹ rí tọ́lọ̀ ń sọ yìí pé kò lè ka iye ìdẹ̀ra tó ń ṣe fún aláìmoore ẹ̀hún kí nù àyà kan ọlọ́run sọ pé innal insana lákànúùd aláìmoore lèèyàn jẹ́ sọ́lọ̀ ẹlẹ́dàá rẹ̀ ìṣesí gbogbo wa láyé láì yọ ẹnìkan kan kú ní ipò yòówù tá a bá bára wa àfẹnitọ́lọ̀ ń bá sànú òun náà nìṣesí tẹni tí ń wò pé kí lọ́nà wa ṣe fún kí ló ń ti ní nítorí ń fa àṣìṣe yìí wọn náà ní wíwò tá a máa ń wo àwọn tó jù wá lọ wíwò tá a máa wo àwọn tó jù wá lọ torí de eléyìí báyìí akramakumullah èèyàn gbọ́dọ̀ máa wọ ẹni tó jù lọ. a gbọ́dọ̀ jẹni tí ń fojú kéré ńtọlọ sí fún wa and the reason is that àwọn ọmọ nǹkan kan lórí àfowó that is our main problem láyé yìí àmọ́ àlàáfíà lórí àmọ́ bíbọ̀ àṣírí lórí àmọ́ bímọ lórí àmọ́ ọkàn wa balẹ̀ lórí gbogbo nǹkan tó mi yẹn kà fún orí náà ni pé olówó olólọ́lá ọlánàdà olówó ọlọ́gbádùn àlàáfíà náà dà a ti kà á kún pé owó yìí O náà ní gbogbo orí kò sí nǹkan míì tí wọ́n tún lè pè lóore tó yàtọ̀ sówó ìdínú tẹ́tìrí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan nínú láìfù tí wọ́n léèfù láìfù owó náà ni wọ́n léèfù wọ́n léèfù láìfù yìí pé àwọn wá báyìí ó ti ṣe dáa tọrùn sùn wọ́n léèfù ẹ̀ gbogbo ń tó ní kálukú wá ń ṣe láyè ẹni pé at the end of the day kí là ń lé kálukú fẹ́ lówó náà àwọn ọmọ àwò pé tá a bá lé tá a bá rí mú oríire ti dé tá a bá ti rí mú àárín kankan kí lọ́lọ́ ń ṣe fún wa ni kí lọ́lọ́ ń ṣe fún wa ni kí lọ́lọ́ ń ṣe fún wa ni ok tó dijọ́ tó lọ́nba wa fi hàn wá lọ́kọ̀ọ̀kan èjèèjì ká tó mọ̀ kọ́ lọ́n ṣe dẹ̀ra fún wa ẹ máa wọ àwọn ẹni tí kò tó yín yóò dé kẹ́ ẹ mọ̀ kọ́ lọ́n ṣe dẹ̀ra fún yín ìgbà mi àsọ tẹ̀ wọ́n sọ̀rùn lásán ìdẹ̀ra lánì ó tó mú yàn ṣe ìmánì ẹ mà pé nínú ilé ayé wa tá a ṣe wáyé àwọn míì bẹ tí ò láṣọ mẹ́ta péré ọlọ́run bá ti fún ọ láṣọ lóríṣiríṣi kí ló ní dúpẹ́ fọlọ́ọ̀sì oore wo ló tún kùtò pọ́lọ́run bò ṣe fún ọ ẹlòmíì ọ̀rọ̀ tẹ̀ ń sọ lásán ni àwọn ẹ̀dá ọlọ́run bá ń bẹ tẹnu wọn dùn wò tiẹ̀ táhàn wọn bẹ ń bẹ lálàáfíà àmọ́ pọ̀ mọ́rọ̀ jáde kò òsè kankan fún wọn ṣebí ìyá àti bàbá kan ló bí irú wọn náà irú ìbànújẹ́ wo ni ó dorí wọn kodò ẹ̀yin náà máa wò wò náà àwọn àwọn bàbá àti bàbá mi ìyá kan àti ìyá mi wọ́n jọ bímọ sígbà kan náà ọmọ ọ̀kan nínú àwọn méjèèjì ọ̀rá kò rò lásìkò ó dàn lásìkò ó rìn lásìkò ó tún ti gbàbúrò ọmọ ilé yìí ọkàn ìyàpò rẹ̀ tẹ̀kalẹ̀ ni kò tiẹ̀ lè ra lọ́kàn dàyàdé lẹni amọ̀sibọ́sí pé yóò dìde yóò rìn lọ́nlọ́n wọ́n fi wá sọ ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún keje sẹ́ẹ̀rù pé ìdùnnú ni wọ́n bá sẹ́ẹ̀rù pé ìdùnnú wọ́n tẹrù pé àwọn tún ronú ká sòwò ọmọ mi bọ́ bá wu ọkùnrin obìnrin náà pé má bà tèmi jẹ́ ọ̀kan là ń rántà àti ìríran yìí tó bá wu obìnrin ọkùnrin lè pé má jẹ́ eléyìí tá à ń rán la ti bá já ọlọ́run ti sọ̀rọ̀ fún ọ kó o tiẹ̀ mọ wàhálà yẹn ṣé wàá àwọn èèyàn ti ń sà wọn fi gbogbo ẹ̀sìn sílẹ̀. kò sílé ẹlẹ́bọ olóòṣà tí wọ́n ní lọ torí kọ́mọ yóò tẹ̀ lè rákò torí kọ́mọ yóò lè dìde torí kọ́mọ yóò lè rìn ọlọ́run kò sì ṣàdánwò rẹ̀ fún kí ló ní dúpẹ́ fọlọ́n kí ló ní dúpẹ́ fọlọ́n àwa náà nínú ìgbésí ayé wa bàdí táwọn táwọn òbí wa kọ́ wa nírìn àárín ẹsẹ̀ wọ̀ lọ́kọ̀ọ̀rọ̀ sí nínú generation tá jẹ́gbẹ́ ṣé ẹ̀yin ọmọ ẹnìkan tó jẹ́ pé ọ yarọ ẹnìkan wà náà nínú generation àwọn ọ̀rẹ́ rẹ tẹjọ dìde nínú generation àwọn aládùúgbò yín tẹjọ dìde ẹrẹ nìkan tó yàrọ̀ náà ó kẹ́ ń yàrọ̀ yarọ ṣédùnú tiẹ̀ ṣédùnú àwọn òbí tiẹ̀ ni à torí ọlọ́run ṣe ó ṣe nǹkan tó pọ̀ fún wa tó dáa ṣùgbọ́n mi yàn aláìmoore torí a lè káyè ìdẹ̀ra tọ́lọ̀ wọn bá ti fún a lè káyé ìdẹ̀ra tọ́lọ́run bá ti fún wa torí ẹ jẹ́ ká máa dúpẹ́ fọlọ́ ẹ má jẹ́ ká fi àìmórí ká fi dínà òrè mára wa bàdé táà ń tọ́mọ èèyàn bá ti kùnà láti máa dúpẹ́ fọlọ́ lórí oore tó ṣe fún ń sọ fọlọ́ ni èyí tó ṣe fún mi ti pọ̀ jù mí lọ dín èyí tó fún mi ti pọ̀ jù tí mò ń fẹ́ lọ bá mi dín wọ́n lọ́n bá bá bọ́ dín ọmọ wa pé ọlọ́run ọ̀dẹ́ nìkan kọ́ mẹ́sẹ̀ ní láárí èèyàn ní ọ̀jẹ́ ìwọ náà lèèyàn náà aláìgbádùn ìwọ gangan lèèyàn náà sẹ́wọ̀n pé yorùbá lẹ́bù àwọn ti gbàgbọ́ kọ́lọ̀ ti gbá gbogbo àwọn fáwọn ọjọ́ olówó bíi dáńgbètè èèyàn náà ni ọ̀já àwọn òdebẹ̀ so ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ti kọ́ fáwọn kàtàlákà àwọn òkú ó ti kọ́ fáwọn kan ó lówó ó ti kọ́ fáwọn kan ò ní ní púpọ̀ àwọn ò sì ní ya tálákà so akramakumullah ẹ má jẹ́ ká gbàgbé wípé àwáṣẹ́ àtàgbọ́n àtàgbọ̀ kò sẹ́ni náà nínú wa tó lè ka ìyèdèrà tọ́lọ̀ ń ṣe fún so ajá yìí pé ká máa pọ̀ ní ìdúpẹ́ fọlọ̀ wọ́n wá ní kí ni àǹfààní tá a rí mú nínú páàlì ká wọ́n láǹfààní rẹ̀ ni pé ẹ ńgbà tẹ́ ẹ bá lè kà ṣé wàá lè dú ẹ gbogbo ẹ. ẹni lè gbogbo o nítorí pé nǹkan tó ò mọ iye rẹ̀ bóòlù ti fẹ́ dúpẹ́ gbogbo ẹ̀ kò lè ṣèṣe torí ẹ̀ ló ti jẹ́ kó yẹ káhàn wa kọ́ máa ṣe alihamudulilayi alihamudulilayi lọ́pọ̀lọ́ ká dúpẹ́ fọlọ́ adúpẹ́ fọlọ́ adúpẹ́ fọlọ́ ìdẹ́ra táàmù àti ìtààmù ó sì ti dájú ní ipe ìtààmù lọ́pọ̀ ju ìtààmù lọ ìdẹ́ra táàmù lọ́pọ̀ ju ìtààmù lọ ọlọ́run ọ̀fọ́ ọlọ́run fìyàwó dààmú ẹ ọlọ́run falábàgbé dààmú ẹ ọlọ́run fìwọ́ náà dààmú aráyé ẹ dákun kìlọ̀ ní dúpẹ́ kọlọ̀ tó orí ńlá ńlọ ọlọ́run bá ti fún wa ẹ mẹ́jẹ̀ àgbàgbé láti máa dúpẹ́ kọlọ̀ èyí tó sì túmọ̀ sí pé ìgbà tá a ti jẹ́ni tí ó kùnà níbi àti káyé ẹni títẹ̀ra náà jẹ́ ló ń kà kò lè ṣeé ṣe ká má fìdí rẹ́mi níbi àti dúpẹ́ gbogbo ẹ̀ torí ní tá àmọ́ iye bó ṣe pọ̀ tó bó la sì fẹ́ da ọpẹ́ níta àmọye kó sì pọ̀ tó kọ́lọ́mọ bá kó sì wá lẹ́rù rẹ̀ tí ó máa dúpẹ́ fún inna Allaha laghafurur rahim dájú ọlọ́run aláforíjì ni ọba tó ti kí tó bá foríjì ni tá a tún máa kẹ́ ni tí ìbá ti kọ́ bá jálá foríjì ẹ̀yin tẹ́ ẹ̀ mọ iye ìdẹ̀ra tó ṣe fún ẹ̀ dúpẹ́ fún bó ti ṣe yẹ ó ti yẹ kó fìyà jẹ yín ó ti yẹ látàrí pé ẹ̀ dúpẹ́ fún un ní ìbámu pẹ̀lú iye oore tó ṣe fún yín ó ti yẹ kó pé kágbàró gbé yín lọ kí gbogbo yín ó ti di nǹkan àgbàgbé lórí ilẹ̀ ó ti yẹ ká pé kó pé kó sọ pé káburú ó ṣe yín ọlọ́run bò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣe ní tún fún yín ní dáadáa níṣẹ́ ní tún bò yín láti rí níṣẹ́ ló tún já sí pé gbogbo ní tó náwó sí ọwọ́ yín tó dájú aláforíjì lọ́lọ́ ọba tó ṣe é pé kò fẹsẹ̀ yín bí kò fàìdá yín bí yín kàkà bẹ́ẹ̀ oore oore oore nítúnṣe fún yín ilé ìjẹba dájúdájú tí gbogbo ẹni tí ń sẹ́lọ̀ tó bá mọ ọlọ́wọ́n ba lọ́la foríjì kò ní kọ̀ láti máa tọrọ àforíjì kò sì ní sọ̀rọ̀ ìtinú níbi kò ń lè ra àforíjì tí gbogbo ẹni tó sì tọrọ àforíjì bá mọ̀ pé tọ́lọ́run bá forí jìnnì tán kíkẹ́ ni tún kẹ́ ni gbogbo nǹkan ni ọba ṣe láti fi wá forí jù torí ẹ lónìí ni kò gbọ́dọ̀ dọla a ní àwọn àìdá tá a ti ṣe èyí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ètò ṣe pé àwa náà mà ètò ṣe pé ẹ̀dá Ọlọ́run ọba kan ọmọ àfọlọ́run ẹjẹ a máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه النبي صلى الله عليه وسلم onígbólóhùn ìtọrọ àforíjìn oníṣedéédé ẹ̀ṣẹ̀ yòówù nínú ẹ̀ṣẹ̀ tọ̀ṣẹ̀ àti kọlọ òkòrì rẹ jẹun أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه قال النبي صلى الله عليه وسلم يتقوى في اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت النبي صلى الله عليه وسلم لي سيد الاستغفار aṣíwájú fún gbogbo gbólómọ̀ ń tọrọ àforíjì ẹnikẹ́ni tó bá fi lè wí ní òwúrọ̀ ọjọ́ kan nínú àdúrà tá a máa ṣe láàárọ̀ nù tó bá fi lè lọ kú lọ́jọ́ náà kó tó di kóòrùn wọ̀ ànábì ní ọwọ́ àlùjáná náà ẹnikẹ́ni tó bá sì wí ní alẹ́ ọjọ́ kan lẹ́yìn ìgbà tó rùn wọ̀ tọ́lọ́wọ́n akọ pé kó kú kó kílò tó tún má ànábì ọwọ́ àlùjáná náà táǹsì mójútó àbí owó owó owó yìí náà sáni sẹ àpèsè náà lọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ni wọ́n fálà fún gbólóhùn ọba wí àyíjọ tábà kú náà ó lè jẹ́ pé àárọ̀ lọ́ba aláyé ilẹ̀ òsú bá aláyé ó lè jẹ́ pé bá ilẹ̀ bá má bákan méjì náà ni ọgbọ́dọ̀ wọ́n bá ti wí láàárọ̀ tó bá tún ti kó òrùn wọ̀ ó tún wí. àmọ́ o ọjọ́ táwọn mùsùlùmí yàtọ̀ sí yàtọ̀ sí táwọn káfìrí bí káfìrí bá wí ọkàn jẹnu yàrá sí. torí ẹ̀ Islam ọlọ́run dákun má bàjẹ́ má yọ wá kúrò nínú Islam wọ́ ọlọ́run jẹ́ kí a bá Islam wa títí wọ sàárè wa inna allah laghafurur rahim dájú ọlọ́run ọba wa wàláhi eléyìí láàmùn waqi'atun fi jawabil qasam láàmù yẹn bọ́ sí iwájú pípé èsì ìbúra ni ẹni tó síwájú àyè inna allah wàláhi laghafurur rahim ìtumọ̀ ọ̀rọ̀ yẹn dájú ọlọ́run mo tún fọlọ́run búra aláforíjì bí ìsèmàkẹ́ ọlọ́run kò bùkátà láti tún máa búra kó tó di kó àgbà gbọ́ àmọ́ ń bẹ́ẹ̀ nù àwọn èèyàn tí iyèméjì ń dà láàmú àwọn ẹni tí ń wò pé àwọn ti pọ̀ jù àwọn sì ń wò pé kìí sàwọn ìkẹ́ tọ́lọ́wọ́n bó fi sílé ìkẹ́ iná lọ́lọ́run dá wọn fún ẹ má dá yọra àwọn lẹ́nu ẹ dá wọn sẹ́lọ̀n bẹ́ẹ̀ làwọn èèyàn kan wà ìdí nu tó fi jẹ́ pé irú wọn ní ìsìn nínú Ramadan ẹ̀rì tó ń jọ ẹ mọ̀ sọ pé kí ni òun ò ní kankan gbà fún bá dọ́nu ẹ má dùn yà má yọra yín lẹ́nu kí ẹsẹ̀ torí tó ń lọ náà ṣe dá àlùjànnà ẹ̀mọ̀ ká dáhùn láàyè ọlọ́nkọ́ má ti àlọ́ máa ná torí akramakumullah àwọn èèyàn míì tún wà táwọn tó máa wò tọ́lọ̀ wọ́n ti forí jà wọ́n kí ẹ bẹ́ẹ̀ rú ọlọ́run kẹsẹ̀ ń béèrè ibi ìdánilẹ́kọ̀ọ́ wa lẹ́kọ̀ọ́ lánàá ó ní òun máa rò wọn ọkọ̀ béèrè yẹn òun máa rò wọn òun ti dá àwọn ẹ̀ṣẹ̀ púpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó ń dá ọkọ̀ ti sọ tó ń bá ti fẹ́ máa yànnànà kàtígórì tirẹ̀ àsìkò sí tọ́lọ̀ wọn lè forí jù kí ló ń wọ́n ti ṣe tí ó fi forí jù bẹ́ẹ̀ ni ọlọ́run forí jù qul ya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna Allaha yaghfiru dhunuba jami'an innahu huwal ghafurur rahim ẹ̀yin èèyàn tó ti pẹ́ ti kọjá ẹnu àlà lórí ẹ̀tọ́ ara yín ẹ má sọ̀rọ̀ ìdínú níbi ìṣọlọ́run ẹ má sọ̀rọ̀ ìkínú níbi ìtì ọlọ́wọ́ torí kó náà máa ń sàkórí ìdìbò rẹ̀ kírámà fọmọlá nígbà mìíràn gbogbo oníkálukú wa níjọ́ tá a bá á kú pẹ̀lú ẹsẹ̀ ẹsẹ̀ ọ wà láti tọrọ àforíjì kò lè tètè kọ́ wa kú tó jẹ́ pé gbogbo ẹsẹ̀ rẹ náà lè tọrọ àforíjì àtẹ̀tọ́lọ̀ ń bá tà á kó tẹ̀ tọrọ àforíjì ó ti tọrọ àforí torí ìtọrọ àforí ti náà lọ wà lọ́ba ó sì jẹ́ kọ́lọ̀ ti forí jọ. tó kí ló dé tàbí ní ráforí àwa náà tọrọ rẹ sábà fi lè tọrọ àforí ni náà bó ti ẹ má dàgbà sí ẹ má dàgbà sí tọrọ àforí jọ tọrọ àforí jọ ṣètọ́ nìyẹn òun ló máa ń mú ìyàn máa dàgbà sí nǹkan tó ní ìṣe pẹ̀lú oríire. àkàràmọ̀kùnmọ̀lá ṣé wọ́n sọ fún ọ ní ìsìnkú ọ̀yá gbogbo oníkálukú yín à ń fẹ́ oníkálukú débàdàn ní ìrọ̀lẹ́ ìkórùn tó wọ̀ lọ́wọ́ ìṣẹ́jú tó kù tó ràn ọ́ fún wọn ni. kí ló dé? wọn ní àwọn kankan wà tó jẹ pé gbogbo ẹni tó bá lè dé ìbàdàn yẹn kó rùn tó wọ yọ gbà lẹkùn bóòlù ẹkùn náà ti wá pọ̀ tó a lè sọ àwọn ọlọ́pàá sẹẹdà gbére kí a tó jáde ní mọtíláṣí ọ̀pọ̀lọpọ̀ òkè malẹ abadé gáràjì táwọn ará gáràjì ní a lálẹ́ ìkọmọ ó tún dàárọ̀ ọ̀la àníwá ni a dé

ọgbà nàìjà tó níkọ fẹẹ dé bàdàn torí kó rùn tó kí ni wọn fẹẹ fọn pàǹtí ilé ayé ìjọ padà parí títú àti pé kẹlẹbẹ àti tọ wọn á ní ẹyára Ọlọ́run bá wà sọ fún wa bẹ́ẹ̀ sẹẹrì ọhún ilẹ ẹmọ zero ten mẹfà ẹyára lọ sí di àforíjì látọ̀dọ̀ Ọlọ́run báyìí ẹwọ bá ti wá dé kó kalẹ̀ rẹpẹtẹ ẹnìkan náà mo tẹ̀ síbi ẹ̀ yára lọ gbowó lẹ́fẹ́. Tàbórí ẹ tí o bá borí tí o fi àjẹ wá tí o bá. Sọwọ́ ọ̀ka dáadáa ti ń bẹ lọ́dọ̀ yín ọlọ́run ọba wa yẹn kún bí nǹkan ilé ayé ìta. Ṣé ìdínú òbí jẹ́ ike? Ẹ jẹ́ ká gbìyànjú lónìí nìkan gbọ́dọ̀ dọ́là tẹ́rí tí gbogbo yẹn bá mọ̀ kó nìní kò ní dọ̀la ò nìní kò ní dọ̀la sábà ń ba lọ bẹ́ẹ̀ láyé wa ọ̀la yẹn padà sórí rẹ̀ pẹ̀lú òkú ọ̀rọ̀ pé gbogbo ẹsẹ̀ tí mo tẹ̀ ò nìní kò ní dọ̀la má tọrọ àforíjì mi bí ní sọ́dọ̀ la tọrọ lọ́nà ọmọ gbà tí máa kú. adékòtò ni mo ẹ̀rẹ́zẹ̀ mo tún ẹ̀rẹ́zẹ̀ mo tún ẹ̀rẹ́zẹ̀ mo tún ẹ̀rẹ́zẹ̀ tí ọmọ bá kú inna Allaha la ghafurun rahim ọlọ́run bá forí sí yẹn tán tó máa kẹ́yìn ọlọ́run ní wallahu ya'lamu ma tusirrun ma tusirrun wa ma tu'linun ọlọ́run á fi yé wa wípé a lè máa dọ́gbọ́n fúnra wa a lè máa gbé nǹkan pamọ́ síra wa a lè máa fi dúdú pé funfun fúnra wa mọ́lọ́n a lè parọ́ a lè gbé nǹkan pamọ́ sọ́lọ́n. Ha lè fi dúdú pé funfun kọlọ torí kíni ọlẹ́dàá wa ni wàlláhu ya'lamu máa tó sọ̀rọ̀ náà wọ́n máa tó ọ̀lẹ́ náà ọlọ́run máa ń tẹ́ gbé pamọ́ ọmọ máa ń tẹ́ sọ síta èyí ń bẹ́ nù yín ọ̀mà ọlọ́mà ń sọ síta bíbẹ̀ lórí bíbẹ̀ kọ́ onísàbòsí ètò ẹgbẹ́ hàn ọlọ́mọ ìjọba fi fi onísàbòsí ìdẹ́rùbà ni wọ́n ń pẹ̀lú àyà yìí ọlọ́wọ́n bá ń fi àyà yìí kó fi ń dẹ́rùbà o ẹ̀yìn èèyàn ẹ̀ mọ̀ ike gbogbo ń tẹ́ ẹ bá gbé pamọ́ kọ̀ pamọ́ gbogbo ntẹ bá gbé hàn ọ̀pamọ́ sọlọ ókè ńgbà tó ti dẹ́gbà àti àti gbogbo ẹ̀dọ́gba èmi náà jẹ́ kí kọ̀kọ̀ àti gbangba mi kọ́ màá jẹ́ kọjá yìí pé bí mò ń ṣiṣẹ́ ń ṣe lójú ayé pé mo lẹ́sìn bẹ́ẹ̀ náà ni màá lẹ́sìn tí mo bá wà ní kọ̀kọ̀. nǹkan ní jẹ́ ẹni tó ṣe é pé ntí ayé ọ̀sọ́ nípa mi lọ́jà lọ́dọ̀ mi kìí ṣe ń tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá ó rì nípa mi. ibi báyìí ọ̀pọ̀lọpọ̀ fìdí rẹ̀ ìyọnu ọmọ aráyé ni wọ́n ń wá tọ́lọ̀ wọn bọ̀ jọ wọn lójú ọ̀pọ̀ àìmọye ńlọ́jẹ́ pé mùnáfíkì ni kì í sí lórí islam àmọ́ ń wò pàǹfààní lè yọ nídìí islam ní fi ń bá wa wá mọ́tíláṣí ń wò pàǹfààní lè yọ nídìí islam lónà fi ń ṣe sùyàmù Ramadan ó ń wò pàǹfààní ó lè yọ nídìí islam lónà ọ̀rọ̀ nídìí tọrọ yọ máa ṣe subhanallah tó bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ṣe mùsùlùmí gidi torí pé sáńgbé pamọ́ àbúrò ni ìsìláàmù tí wọ́n gbé hàn yùn ojú ayé lásán tẹ́ ẹ bá wá gbéra yín pamọ́ títí ẹ má gbàgbé láti ra blanketi tẹ́sí dàborí tọ́lọ̀ wọn fi ní rí a'udhu billahi minash shaitani ọlọ́run máa ń tẹ́gbẹ́ pamọ́ àti tẹ́gbẹ́ ẹ̀yin tó ẹgbẹ́ lójú ayé ẹ̀yin náà lẹ́ni ọlọ́run ẹ̀yin làgbà májẹ̀sìn ọ̀bàjẹ́ lójú ara yìí bí ó sì jẹ́ pé níkọ̀kọ̀ ẹ̀yin gan-an lọ́mọlẹ́yìn àṣetọ́ni ẹrú àṣetọ́ni ní ẹ̀yin làgbà bẹ̀sìn jẹ́ bẹ̀sìn jẹ́ àmọ́ ńgbà tí ò ti hàn sáwọn èèyàn ẹni kò burú a ó buyọ̀ ọlọ́run máa ń tẹ̀ ń gbé pamọ́ ọmọ máa ń tẹ̀ ń gbé hàn ustaz ẹ̀yin olùbánisọ̀rọ̀ ọlọ́run ẹ̀yin lẹ́ẹ̀ màdís ẹ̀yin lẹ́ẹ̀ máyà ẹ̀yin lẹ tún mọ àwọn àdáàb ẹ̀yin lẹ tún mọ àwọn gbogbo oníkówá bàbá sọrọ ẹ pé wọn máa sọ gbogbo oníkálukú ẹ pé wọn máa gbé kalẹ̀ ọ̀rọ̀ ẹ̀yin nìkan lẹ máa ṣe máa ń tọpa máa ń parí ó tún máa ń tẹ̀ hàn àti gbogbo ẹ̀ kéṣe lọ àwọn èèyàn ni wọn tẹ̀gánni mm, mm, mm, hẹ̀ ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá ó bì yín léèrè tọ́rọ́ lọ́wọ́n bá máa ń tọ́pa mọ́ ọmọ ń tà ń gbé e hàn náà ti sọ pé àyà bàbá olówó ti náwó wọ́n ń ná pẹ̀lú ọwọ́ wọn ò jẹ́ sí ọmọ ru gàárì olówó sì ni wọn wọ́n ń gbé lọ sẹ́nu ẹnu ọ̀nà ilé tálíkà wọ́n sì tún kanlẹ̀kùn wọ́n sáré kó ń bẹ̀ wọ́n má bàa mọ̀ pé àwọn làwọn gbé wá ń bàbá sáti bá gàrí ẹnu ká gbé wọlé ni ẹrú ọlọ́run ọ̀fẹ́ kárò àbí màlẹ́kà lọ́lọ́run náà ni. àfa àti gbogbo nǹkan tó lówó yẹn náà ti kò sí nítorí ọlọ́ lọ́kàn tiẹ̀ ní ṣe nítorí kárí mi ẹ kó palẹ̀ máa dọ́tẹ́ bọ́ lọ́n pàdé. mọ́ màá wí wọn máa dá sí ọ̀làjú ni mímí kì í sáré oko àti gbogbo ẹ̀ kì í tuntun ọlọ́ gbogbo ẹ̀ nítorí kárí mi náà gbogbo ń tà ń gbé pamọ́ jàmá kọ́ pamọ́ lọ́dọ̀ lọ wàlá ọ̀yẹ́ kẹ́rù ọmọ àbá wa iná lèmi ṣe máa sọ gbogbo gbà pé ìyẹn sọ pé kí ló dé tí bàbá èèyàn màmá èèyàn ṣe bí yàn tẹ́ bá máa ti ń bẹ lẹ́yìn ikú yìí nítorí pé tí wọ́n máa bí wá léèrè ìyẹn máa pé tí ń bá wáyé ni wọ́n bá ti bí mí tí n bá wáyé ní ìṣòro nísì ìṣòro ọkàn kò sí ìṣòro tó fẹ́ tó gbóò láti kọ̀ntrol ọkàn wa kò sí ìṣòro tó tó wa ma ubarri'u nafsi inna an-nafsa la'ammaratun bis-su' àti ilé fẹ̀mí mi má bẹ́ẹ̀ la nábì Yusuf ń sọ lórí tẹ̀fsíìrì kan àbí ìyàwó ọlọ́lá tí ń fẹ́ kọ́ bó ń ṣe zina nínú tẹ̀fsíìrì mi mi ilé mi má nítorí pé ẹ̀mí a máa pe ni lọ sí ìdíkà sí ìbàjẹ́ bẹ́ẹ̀ lẹ̀mí rí so ókè a ní òkun kan tá a fi lè kó ọkàn níjànú wípé gbogbo tí mo bá ń ṣe jẹ́ ọjọ́ torí ọlọ́run má bà tèmi jẹ́ má tèmi lọ́ọ́ máa ná. tòtẹ́yìn bá sì máa àtijọ́ kan rẹ̀ lógun ó ń ṣàwàdà ni bó ló ṣe wà lẹ́nu. torí ẹ̀ ló ti jẹ́ pé ilé ayé tá a wà wàláhì ilé ayé ogun ni kì í ṣogun rú tí yorùbá tó ń sọ yẹn o ogun nípa pípò láti borí ọkàn wa títẹ wo fi máa jẹ́ nítorí ọlọ́ọ̀ táfìrà àlìjáná wọ̀ ní rọ. so eléyìí ìpèníjà ńlá ni tí ń bẹ ń wájú gbogbo wa àti ìmọ̀bi tá a bá lọ àwa ń jókòó anásẹ̀ àròpọ̀ àti débi tá a lọ àti débi tá a lọ sẹ́yìn máa pé ibi tá a lọ àlìjáná ni àwọn kan sì ń lọ sínú ná kọ́lọ̀ mọ́tò àlọ́ máa ná gbogbo bí tá a wà yí lè tẹ́ni Onye ọ̀padà sàpèjúwe ibi tá à ń lọ ẹni tí ó ra àlùjánnà wọ ayé náà ni ẹni tí ó wọ náà ayé náà ni ó ti sẹ kọlọ̀ sọ wa ma tusirruna wa ma tu'linun ọlọ́run máa ń tẹ́ gbé pamọ́ ó sì máa ń tẹ́ gbé hàn so ẹ jẹ́ wọ́ da kí gbangba wa náà da ẹ mẹ́jẹ̀ àjọ òdìjọ́ tá a kú tí tọ́yẹ kí wọ́n máa fi kì í òun náà ni pé tùnà àṣírí ni dọ́tẹ́ yẹn bá ti kú àṣírí máa tú gbogbo tí wọ́n máa ń pa yín ní dáadáa wọ́n lè má gbogbo tí wọ́n máa ń pa yín láì dáa yọ hàn tó nítorí ẹ̀ ẹ má jẹ́ káṣírí yẹn ó tú sáì dáa ẹ jẹ́ káṣírí yẹn ó tú sí dáadáa pé ẹ ń tún ṣe dáadáa báyìí ń tún ṣe dáadáa báyìí lè jẹba. ọlọ́ni wàlẹ́dínà yẹ dùcúnà la yakhluquna shay'an wa hum yukhlaqun lọ́ni ọlọ́run ọba yìí tọ́ máa ń tọ́ pamọ́ ọlọ́run ọba tọ́ máa ń tọ́ hàn òun náà nìkan la gbọ́dọ̀ máa sìn ẹ ráwọn ẹni tí wọ́n ń pè lẹ́yìn Allah wọn ò bá jẹ́ ẹlẹ́mìí wọn ò bá sì jẹ́ nǹkan bọ́rọ́ gidi ibi yóò wù wọ́n máa gbàrí wọ́n máa sẹ̀mí tiwọn láyé òkè pẹ ni wọ́n wà àbí sàlẹ̀ ẹnu lẹ̀ inú omi ni àbí inú òfurufú ọlọ́ọ̀ni gbogbo àwọn nǹkan tá ń pè lẹ́yìn Allah wọ́n ń bẹ ni àbí wọ́n ti kú àárín wọn ni wọ́n wà ní àbáwọn gan òfojú gánni wọn la yakhluquna shay'a ọlọ́ọ̀ni wọn lè dá nǹkan ìpèníjà ńlá lélẹ̀ wọn lè dá nǹkan wa hum yukhlaqun àmọ́ àwọn ti dáladá gbogbo wọn ẹ dákun tó rọ lọ àwọn nǹkan tẹ́ ń pè lẹ́yìn Allah àwọn àlè dá nǹkan kan ọlọ́run ló sì tún dá gbogbo àwọn jù bí ìbá jẹ́ pé ọlọ́run bá bá síyàn lọ́nà ní tó wọ́n dá nǹkan kan tó ṣe pé dídá lọ́lọ́run dá ó sì gbọ́dọ̀ jẹ́ pé níwọ́ ọ̀mà ó sì gbọ́dọ̀ jẹ́ pé ńlọ́ọ̀mà wárí fún أموات غير أحياء ọlọ́run ní òkú ni wọ́n wọn kì í ṣe alààyè òkú ni wọn ẹmí ò sí lára wọn igi tẹ̀m̀bọ̀ òkú ni àpáta àtòkè tẹ̀m̀bọ̀ òkú ni èṣù tẹ̀m̀bọ̀ òun gan òkú ni kò lè dá kankan sí kò lè dá tẹ̀tẹ̀ tù bẹ́ẹ̀ náà ni Ṣàngó bẹ́ẹ̀ náà lògún bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan tí wọ́n ń pè lẹ́yìn Allah òkú ni wọ́n kódà ó ṣe pé ẹni tẹ́mi ń bẹ lára rẹ̀ ni nígbà tẹ́ ń pè tí ò tí ì kú àló ni kí ni láàrin ẹni tí ò lè dá kankan sí náà tó ti pẹ́ mi ń bẹ lára rẹ̀ kí ló fi di àtọ̀só ọlọ́run ló kú ni wọ́n o. kò sí nǹkan tí wọ́n sọ̀yàn di yẹpẹrẹ bíi ikú ìdínú tọ́lọ̀ wọn bá fi pè wọ́n ló torí pé wàá ní ìsìn jẹ́ olóṣù tọba jẹ́ aláìmọ̀kan tọba jẹ́ ní táàrẹ̀ kó tún ṣe pọ́pọlọ rẹ̀ dàrú má ti kú àwọn èèyàn kápẹ́ tiẹ̀ lórí lọ́ọ́mọ́ àwọn èèyàn wọ́n mọ̀ bọ́ọ̀rù ọ padà yí padà sí dáadáa torí pé tá a bá sì kú ńkọ́ ìrètí ń bẹ. mọ́tí ẹ̀ bá ti kú kí ló tún kù mọ́ ó ti parí o ẹ̀ńtọ́ bá ti kú ọ parí dídàgbà. akramakumullah ǹjẹ́ nǹkan kan bẹ tọ́sọ̀yàn ti yẹpẹrẹ bí ikú sẹ́yìn mà kò sí torí tó bá ti kú ó ti dolówó àtijọ́ tó o bá ti kú ó ti dolùmọ̀ àtijọ́ tó o bá ti kú ó ti lọ́ba àná tó o bá ti kú ọlọ́lá àná tó o bá ti kú ọ ọba ń gbajúgbajà ń gbà yẹ àwọn ẹlòmíì ló ń sáyé báyìí ìdí tó fi jẹ́ pé kò sí nǹkan kan tẹ́ bá fẹ́ tẹ̀yàn pín kẹ́ sọ pé ó kú ó ni ọ́ ẹ̀rí tí òun náà bá gbọ́n tó sì mèdè tá ló kú èmi ló kú ah, ọtẹ mi ọkọ̀ ojú orí ẹ̀ dàrú orí ẹ̀ fọ́ wọ́kiri burúkú yìí eh, ẹni tí ọ̀gbọ́n nù òkú ni ọ sábà kó òkú kò lè tú tẹ̀tẹ̀ òkú kò sí tó lè dá sí má òkú mi gba létí kò lè gbá tiẹ̀ òkú mi wò ń wò kò lè má jù Amụwa ghayru ahya òkú ni wọn wọn kìí í ṣàlàyé gbogbo níta ń Allah òkú ni kì í ṣàlàyé ẹ̀mí ò sí lára wọn ẹ̀mí ìbá bẹ lára wọn ẹ wá ń pè wọn wọn ò lè dá yín lò ẹ̀mí ìbá bẹ lára wọn ẹni wọn gbà yín wọn ò gbà yín ìbá bẹ lára wọn. gbogbo irú ìyà tí ń jẹ yín wọn àti máa wò yín ran ẹ̀yin sì jẹ́ rúsìn fún wọn òkú ni wọn ò ń ṣàlàyé. à ń bọ̀ síbọ̀ sí òkúta lásán eléyìí tó ń bùkátà àlàyé bó ṣe jókòó ọ̀rọ̀ òkúta nísìnyí ìrókè ìbàdàn nísìnyí káwá pé gbogbo kòtò tó kún rí títì ń bàdàn afẹ́ di àbá gbé katapila dókè ìbàdàn yóò ṣe fọ́ àbí òní ṣe fọ́ nírọ̀rùn àfa tíkínú bá ti gbẹnu síbi ayé ọmọ pọ ní pẹrẹpẹrẹ wíkẹnd láàmà gbé láàmà lọ fi díkòtò kò sí ní bínú ọyẹ kó bínú òun tí wọn bọ òun olúwa àwọn kan ọyà ẹyọ ọmọlẹ́yìn òun bọlẹ wà kí lẹ ń wòran sí ọlẹ ni ọ wẹbi wọ ọlọmọlẹ́yìn náà ń pè banza amuwaatọn ghayro ahya tá a bá gbóòsà pópó tá a máa ké tá a là á máa lórí tá a fi fọ̀ tá a fi dáná tá a fi ṣẹ̀wà ẹ̀wà stọbọn ké tètè jiná nígbà tó o sọ akpọkọ ọba fi jó tán ẹ̀wà ti jiná tó o sọ akpọkọ òkè láíláí oníkì ẹjọ́ mi dá lónà máa wí àwọn olórí ikú tó fẹ́ ba tèmi jẹ́ wájú ọlọ́ọ̀ kó tẹ̀ má rí mi má nítorí pé ìjọ ṣẹlẹ̀ ń jọ gbèǹde láàrin táǹpẹ̀ lẹ́yìn ọlọ́ọ̀ àtẹnitẹ́ ń pè wọ́n torí àwọn ẹni tí ń pè wọ́n yarí pé ọlọ́run àwọn ẹni tá à ń sìn ní. ẹ mọ̀ wá rí àbórí yín dàrú ṣe mọ̀ wá rí àbí ẹ̀rí gbogbo òsàkókò gbogbo àwọn òsàkókò gbogbo wọn ni wọ́n sọ̀rọ̀ ńjọ ṣe mọ̀ wá rí. a ẹ ti ń parọ́ mọ́ yẹn. a mọ̀ wá rí ìwọ lọ nígbà tí ìyá bá jẹun wọ́n jẹ̀wọ́ ní <laughs> wọ́n jẹ̀wọ́ dáwọn lẹ́yìn Allah torí ẹ̀ òkú ni gbogbo ń tán pè lẹ́yìn Allah síbẹ̀ tó rápèjúwe tẹ̀ka tá a wí tọ́lọ̀ wọn bá mú wa òòsà tán gbóúnjẹ síwájú tí wọ́n gé àwọn ẹran kọ̀m̀bọ̀kọ̀m̀bọ̀ síwájú tẹ̀sí sísì dé tó gbé oúnjẹ àwọn ń bá jẹ ẹran díẹ̀ díẹ̀ wẹ́rẹ́ de wẹ́rẹ́ kò ní tó fi lè kọ́ fún wa kìí sòkú nù òkú ni o ẹ̀yin nìsín kápó oúnjẹ tẹ̀yìn gbé wájú ó máa attract àwọn eṣinṣin bí oyin bíi ṣúgà ṣé ẹ máa wò wọn ràn ẹ sọ pé kí ni mò ń fọwọ́ sí ẹ máa gbá ni kọ́dà tẹ bá sọ̀rọ̀ gbára ilé tí dájú gbá gbé ọwọ́ rẹ ọkọ̀ gba etí rẹ ni pé kí ni burúkú ibà má fọra rẹ létí torí esísìn bẹ́ẹ̀ tó ṣùgbọ́n gbogbo nǹkan pè lẹ́yìn Allah àwọn ò lè létí wọn à lè lé adúpẹ́ fọlọ́ wa ma na ayyana yub'athun kò sì sí ìtọ́ mọ̀ nínú wọn torí kù ni wọn ń jòlá gbé wọn dìde tí ìṣòro ayé kọ́ ọ̀mọ̀ gbọ́ báyìí ló sáwò kọ́ ọ̀mọ̀ náà ni gbogbo àwọn ṣéwù ṣéwù tí ń pè òkú lásán tí ò lára wọn nínú akóláwa níkan sórí gbangba káwọn nìkan máa pè wọn wọn náà sọ yá ṣe wò mọ̀ọ́lánà yá ṣe wò mọ̀ọ́lánà yá ṣe wò mọ̀ọ́lánà ọ̀lẹ́ pé ní odìgbà tẹ bá pè tó ìgbẹ́gbẹ̀rún wọn wà dà ṣé ẹ nídìí láti pọ́ lọ́lẹ́ méjì kó tó dá àgẹ̀dẹ̀. ìyẹn máa wo bọ́ọ̀mù ìyẹn ti sìnà tó ó wá tún sọ ìyẹn ẹgbẹ́ rẹ̀ ó tún sọdọ́ lọ́n ẹni tẹ́ ń sin sí bí gbẹ bá dé yóò dìde kíá ni pé mo fẹ́ gbọ̀nsẹ̀ tẹ́bá ni mo rà á fi eléyìí kọ́. subhanallah ṣé máa fẹ́ tàn yín jẹ wọ́n lè sọ pé bàbá yìí wọlé ọlọ́ọ̀ni bàbá ti yàgbẹ́ kan ní ìtàn ọdún kẹta ni bàbá tí ò yàgbẹ́ látọdún mẹ́ta sọ́gbádùn àfikọ́ mọ́ sómi tí gbogbo èèyàn wà òórùn ọ̀kárí ayé ni yọ̀ọ́ ilé yọ̀ọ́ oko wọ́n lè ní bàbá yìí ti jẹun ní ìsìn láti dùn rin nísìn ń bẹ láyé awọ rẹ̀ sì ń dán ẹ̀rí pé irọ́ gbóná bẹ́ẹ̀ nígbà tá a wà ní kútọ́nù ní nǹkan bíi bàbá kan wá wá láti Mauritania bàbá àwọn ọ̀rọ̀ máa tàbí àkàrà gbóná ni gbogbo ayé bá máa ń kéde pẹ̀lú ọlọ́run kan ti wá o láti inú Nouakchott Mauritania so bàbá yẹn ó ti jẹun kan ní láti bí ọdún mẹ́ta ni bàbá yẹn kìí ti ẹyí àgbẹ̀ nǹkan tí ẹyí àgbẹ̀ iṣu ọ̀pọ̀ so gbogbo abámà lọ́bẹ̀ afẹ́fojú gan ni bàbá yìí wọ́n á dán ẹni tẹ́ ti jẹun tọ́dún mẹ́ta abẹ́rẹ́ rí nǹkan mẹ́ta so déèsì yàgbẹ́ tọ́ba ló ń fẹ́ ṣàdúrà sẹ́wọ̀n pé bí ẹ̀yin ó ti máa ṣàdúrà nù pípé tọ̀ torí pé náà àdìsá nàbì sallallahu alaihi wasallam ó ní onítìjú ọlọ́rẹ́ lolúwa ẹlẹ́dàá wa ojú àti máa jọ́ náà kíkọ́ kan nínú àwọn ẹrú rẹ̀ kọ́ káwọ́ sókè tọrọ nǹkan kan lọ́dọ̀ rẹ̀ kọ́ wa dáwọ́ yẹn padà ló bá ti máa bẹ̀ lọ́nà bàbá yẹn wá sí báyìí bàbá ti fẹ́ ṣàdúrà rẹ̀ dábòlẹ̀ gbogbo àwọn ẹrú ọlọ́run olódò wọn bá dábòlẹ̀ ẹ wá òkú tọ́nu kó ṣe máa ń gbà tí ó dúró lọ gbogbo kálukú jáde wá àwọn tó bá ti wọlé tí wọn bá rí i pé ah adúpẹ́ àwa náà rí wàlíì eléyìí náà àwa náà rí wàlíì bẹ́ẹ̀ náà ní gbogbo òlu táwọn òkúrọ́ alágbárí irọ́ bá kan gbogbo ìlú ní òde bẹ wọn a máa kó àgé lọ ni wọn lè pín wọn kó àgé wa wọn bá wọn ṣàdúrà sí gbogbo ẹ lórí irọ́ náà ni tọ́ba ni ẹ máa pọ́n lólúwa yín olúwa yín olúwa yín pọ̀ láwọn máa pè kí abí bàbá kan yorùbá wọn tẹ̀ pọ́n náà wọ́n sì sọ pé lágbọ́n ọ̀nà ìlú yìí náà lọ́wọ́ à níbi ọ̀nà kò yí mbẹ̀ wọ́n torí pé gbàtà sírí tú ni wọ́n tura wọn fún bí kéèyàn méjì ọ̀kẹ́jọ́ wa máa sọ àwọn bàbá sọ kí ni bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ọ̀dọ̀ ẹ̀ sọ kí n gbọ́ ọlọ́run sì ṣe wọ́n bá tù ìkíni sọ pé èkejì máa gbóhùn lọ síbi kan pé táwọn bá débẹ̀ àwọn ọmọ wa rá bàbá níwájú bàbá wọn ọmọ ara bàbá pé aláyé lọ́rùn aláyé lọ́rùn aláyé lọ́rùn aláyé lọ́rùn ṣàánú wa ṣàánú wa oná wa jókòó yọkẹtẹ fẹ sórí àtàbà yìí a orí yín ti dàrú tó báyìí a ọlọ́ọ̀ ọlọ́ọ̀dà fún wọn ti alọ́nà èèyàn bíi tiẹ̀ tí o tọ́ ẹ pé kò gbádùn àìgbádùn gan ló mu jókòó bẹ́ẹ̀ wọ́n á ní sẹ́yìn nìkan ó ní a ó láwọn èèyàn pọ̀ tán lọ láti lóye o wọ́n tún máa wá láti ìlú mi wọ́n tún máa ẹ́ lábẹ́ sánmà yìí náà yìí náà wò ó yìí náà ní sábà ń pè yín lọ sí jẹ̀sùn òdodo tẹ́ ń bá ń gbọ́ tẹ́ ń fetí pàlàbà rẹ̀ ó dájú pé ẹ̀sìn ìranù náà lẹ́ padà sí bọ́lọ̀ ń ṣe dọ́mi yẹn nu torí àyè kan bẹ́ẹ̀ nà kan wa ẹ̀sìn ló yẹ kó tí ọmọ èèyàn bá ti tẹ̀sìn ẹ̀sìn ni ó ṣe gbogbo àwọn èèyàn tẹ́ ẹ rí wọn tó yẹ kí wọ́n ṣe islam tí wọ́n ṣe islam ẹ rí i pé wọ́n fi gbà wọ́n ń fàtìkù wọn ṣe nǹkan míì tó yàtọ̀ sí islam ló kọ́ fún àwọn tẹ̀sí. àwọn náà máa ṣe nǹkan kan wọ́n máa bọ̀ nǹkan kan wọ́n máa pè nǹkan kan ló kọ́ fún àwọn tẹ̀sí. síbẹ̀yìn náà mà ẹlòmíì ọjọ́ kú làṣírí rẹ̀ máa tù ẹni àníkọ́jẹ́ mùsùlùmí bọ́yá wọ́n ti ẹ̀ bí pé kọ́jẹ́ mùsùlùmí àwọn bàbá rẹ̀ gbogbo ojúṣe tí wọ́n máa ṣe lórí mùsùlùmí wọ́n ṣe lórí rẹ̀ ńgbà wọn bì ọmọ padà wàá yọ̀ sẹ́yìn. lára lómi tó kú ní sùn èyàn ṣe bí mùsùlùmí ni làwọn ṣọ́ọ̀ṣì ọba dé táwọn bá dé wọ́n bá ní kí wọ́n bẹ́wù lọ́rùn àwọn làwọn ni ìgbà tí wọ́n ṣe ẹyin rẹ̀ wọ́n bá bá pèlè o àìmọye irú ẹ̀ tó ṣe kí sọ́wọ́ wọn fi kọ́ ọbẹ̀ tí wọ́n ti yà torí kọ́ mọ́gbà ti parí. tó àdáwò tún lè bá wọn bómi kọjá tó rú rẹ lọ́rọ̀ amọ̀ tí wọ́n fi tẹ̀lé máa. ẹlòmíì àgbẹ̀rẹ̀ òkú wa nígbà tó bá kú dá kódà nínú ìsáàmù yìí wọ́n yà yín lẹ́nu irú àwọn èèyàn tí ó yọjú fáwọn jọ ń ṣe yọjà wọn tí ò ní islam àwọn jágbajàgba àwọn rádaràdá lè jágbéjẹ máa láyé la wọn bá dé wọn lọ mọ jama àwọn jama láìla jama kí jama kẹfẹ rí jama láìla torí kékeré láìla ha illallah wọn wá já jama àní dáǹtì jama àní dáǹtì jama àní dáǹtì jama tiwọn ẹ dákun bá wa ti mọ ọkọ nbẹ pẹ̀lú wa kí ló tún gbé ọlọba tẹ máa kú gbẹgbẹ ó sì pọ̀ bàjẹ́ láwùjọ Yorùbá wa yóò máa bá àwọn alùsùnà yóò darapọ̀ mọ́ wọn ẹsẹ̀ bí ṣe súnà kò sí ní fi bídì àlẹ́ àti wọn àtàwọn bídì àná ìjọba bá kú àṣírí lójú láwọn bídì àná wà ẹlòmíì ó kú àwọn arúgbó mùsùlùmí mùsùlùmí lọ sí sọlá tó jàǹdà ń sà Allahu akbar Allahu akbar àtàwọn kan yé fún ká lọ́wọ́ àkọ́rí ìtàn ká lọ́wọ́ àkọ́rí náà àwọn kan bá dé tí wọ́n láwọn fẹ́ gbẹ́rù táwọn lé gbẹ́rù wo lọ́daràn gbé wọ́n san sọ mára irú ìtàwọn ọ̀sẹ̀ bọ́ máa san mára ìgbéráàmù òkú táwọn máa gbèrú wọ́n láwọn fẹ́ kéré o òkú gángan mi lè má mú òkú àwọn ọmọ olóògùn wa yóò rí ta ẹ mọ̀ pé bàbá yín ọmọlẹ́gbẹ́ olóògbò ni àìmọ̀ iye irú ẹ̀ láwùjọ yorùbá yìí ṣé bá ti wá sí náà ta kù síbẹ̀ yìí náà mọ̀ ibi sẹ́yìn bá ti ń tu sẹ́yìn sọ pé ẹ̀sìn wọn gbà bẹ́ẹ̀ ẹ̀sìn wọn gbà bẹ́ẹ̀ ẹni babaláwo fún ti wá bọ́ pé àpá ọ̀ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ àìmọ̀ iye àwọn ẹlẹgbẹ́ iná làjọ ń ṣèpàdé ìdí àwòrán ẹ ẹlẹgbẹ́ ta ni olórí púpọ̀ torí ẹ̀ ọlọ́run máa fi yé wa gbogbo dàgbé lẹ́yìn ọ̀pọ̀ òkú ni wọ́n àwọn kì í sàlàyé wọ́n àti ẹ̀ màgbà ó lágbè wọn. ẹ dákun ẹja kéè sára ẹ bá mọ̀ pé mùsùlùmí bá là wọn ẹja ṣe sàn táì bá ti ṣe mùsùlùmí ẹ má jẹ́ àtàrà wa dà. Islam òkúra rẹ̀ sí wàhálà pé àfiláńlá gàgàdẹ ẹ sáà máa bọ̀ ẹ sáà máa bọ̀ tí ọba rí kó pé ọmọ àbọ̀ tó bá rí pé kò pé ọmọ tààrà rẹ̀ jù nítorí pé ètí ọba yẹn lọ́kàn jẹ́ ó náà ní pé olóńsè Islam pẹ̀lú aláyé mùsùlùmí ni ọ́ káwá dénjọ́ gbèdé wọn fi ọtí sáàpù kéde mùsùlùmí á ìbànújẹ́ láti lọ́jọ́ tàkùnṣe òdèdè má nítorí pé amẹ́bọ mẹ́sìn ó ti yọ ní kó nẹ́ẹ̀sì Islam òfin ọlọ́run ẹ sì mọ̀ yín pé ní ìdúnnù ṣe yorùbá wọ́n máa ń mẹ́bọ mẹ́sìn náà wọ́n máa ṣẹbọ náà ọba jẹ́bẹ̀ kí ni wọ́n náà bọ́ ọba ọba ọba dédé kó ọdún bá wọn sọ ọdún ọ̀lẹ́ báàlẹ̀ nítorí ọdún lóyìn ni ọdún ọ̀sà lóyìn ọdún Ṣàngó. wọn náà tún kéde nínú rẹ́díò síbẹ̀ sápọ̀ ọdún eégún àwọn yìí ń ti mọ̀ kọ́dún gbogbo àwọn ni mùsùlùmí sì ni ọ́ kọ́dà nìkan wọ́n tún kíra wọn ránṣẹ́ lórí gbọ́dún eégún dé wípé ọdún eégún yìí o ọlọ́run ní ti láti máa bá wọn omi ó tún bá wọn láyé o ẹni olùkéde aláàjì lágbájá lẹ́yìn bá gbé yàn fẹ́ fọ́ rẹ́díò tó ti gbàgbé pé wọ́n lọ fowó rẹ̀ rà wọ́n tún máa kíra wọn kú ọdún orò wọ́n máa kíra wọn báwọn kú ọdún òjé àwọn yìí odò òjé gbogbo ọdún ẹbọ ọdún ọ̀sà Islam náà wàá dá àti ẹ̀gbọ́n tẹni tí èsè mùsùlùmí tẹ́lẹ̀ náà kí ni ọba tó máa kí ni ọba tó máa àmọ́ wọ mùsùlùmí ni wọ́n pera rẹ̀. torí ẹja kí sára ikú ń bẹ o ẹni tó sì kù kì í dá kì í dágbére fáwọn yẹn ikú ti mú ọ lọ ó mú ọ lọ náà ikú ọ̀wá ní dẹ́tà ọ̀wá máa fi astaghfirullah ó ti pẹ́ ńgbà táhàn rẹ̀ ti dáadáa ló ti astaghfirullah ọlọ́run tún wá sí i eléyìí tó bá fẹ́ sọ̀bẹ̀rẹ̀ kù. Allahu ọ̀tọ̀ èyí lè máa ṣe nǹkan ní bóyá. káwọn èèyàn lè mọ̀ pé mùsùlùmí lẹ́yìn tẹ̀ dá lè tẹ̀ ilẹ̀ káwọn mùsùlùmí sì lè máa patronize yẹn ẹ wàá lọ máa sọ ló kọjú ọ̀yẹ́ ọ̀dẹ́ bá pè ní allah fi ọwọ́ sí arrahman fashion design ṣé tẹ́ bá pa owó sábà lẹ́sẹ̀ kó lọ́kọ́lọ́ tòtòrí délé ọ̀dọ̀ wa abẹ́rù ọ̀lọ́ àtọ́sọ pé allah table water àwọn ará omi la bá gbé kò ló ń bẹ ẹnì yẹn omi aláwọ wọn mà pé o rò pé ẹ má rò omi aláwọ yẹn má àkókò má a àwọn òròyìn ó jẹ fún ti àtìsẹ sọlọ nkókò sọlọ kọ tiẹ hmm. ó kọ rẹ wọn nítorí ọmọ ọba àdáràn ló ti ló kọ rẹ wọn ló ní ibi sẹẹrẹ ẹ Abdulsalam fashion design wàá sọ yìí pé Abdul Fattah table water sẹ́kìnì bẹ́ẹ̀ àbúrò máa ọlọ́run kan wà nù àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam àtúnra pẹ̀lẹ́ pé bẹ́ẹ̀ àwọn náà wọ́n ti sún náà tó a jẹ́ pé gbogbo àwọn egbògi olóró tí ọ̀dà ni wọ́n tún ta bí codeine kódà kí esi lẹ́yìn lásán bí codeine ẹnìkan ti dára náà ti pè ní kó dín kọ́dà àwọn ẹlòmíín tó ń tò gbogbooro èèyàn tó lọ ń ta òògùn tí tó ń ta tí wọ́n bó òògùn jẹ́ kọ́dà ọtí gbóná ọ̀pọ̀lọpọ̀ tó lọ ń ta fámásì sílẹ̀ kẹ́míìsì gbogbo àwọn ará yìí ni wọ́n tún ta mẹ́ alọ́ kan. nílùú kan ọkọ ntọ́tọ́ka sí pé mùsùlùmí ni sí ṣọ́ọ̀pù rẹ̀ bí kò pé hàdá min fadli hàdá min fadli lẹ́sìn wọn gbá ah, mùsùlùmí gidi lélẹ́yìí àbá ọwọ́ àtòkátọ̀ ògógóró ó tolera wọn tolera wọn tolera wọn tolera ẹrù jẹjẹ ẹrù jẹjẹ ẹrù jẹjẹ ẹrù jẹjẹ òun náà la hawla wala quwwata illa billah àmọ́ báyà lẹ́yìn nílùú náà mo dẹ̀ rúru rẹ̀ lẹ́yìn náà. akramakumullah sọ yẹ bá islam na dà sẹ́yìn ọmọ pé tọ́lọ́run bá ti ṣe nǹkan kan lé ìwọ̀ ọ̀pọ̀tọ́ kẹ́ máa dà ní. sẹ́yìn ọmọ pé tọ́lọ́run bá bá ní kinní kan ọ̀tọ̀ ẹ gbọ́dọ̀ jìnnà sí ni. wọ́n máa sọ pé náà máa ń polongo ọlẹ́ni tẹ́ bá fẹ́ rà nílọrin ẹ lọ sí supamakẹ̀tì báyìí tẹ́ bá fẹ́ rà lÓgbómọ̀ṣọ́ ẹ lọ sí supamakẹ̀tì báyìí tẹ́ bá fẹ́ rà ní Ṣakí ẹ lọ sí supamakẹ̀tì báyìí wọ́n tún máa dáko àwọn tó ní supamakẹ̀tì wọ́n tún máa rí pé mùsùlùmí lọ́yẹ̀ káwọn náà jẹ́ lẹ́ńtọ́tì àwọn olùbẹ̀lẹ́ ẹ̀lú ẹ̀ṣẹ̀ tó àná ẹnì kẹtì ẹ̀ ló ń bá wọn sọ̀rọ̀ ní mùsùlùmí lẹ́yìn ilẹ̀ wa débi ọdún yìí náà ẹ wo gbogbo ń tẹ́ bá fẹ́ sọ ẹ má sọ débi ẹ̀ owó táwọn lò owó títí bẹ́ẹ̀ni ọjà bá wọn kọjá sí sọ táwọn bá fi lè yọ ọtí kúrò nínú òwò yìí ẹni jẹ́ káwọn wà kọ́mpítẹ́tì àwọn ò ní lè ṣe ìdíje pẹ̀lú àwọn yòókù ajakete bá ti kú ẹ máa kọ́ sí lọ sọ́ọ̀rùn kẹfí máa ṣe kọ́mpítíṣàn lọ́wọ́ gbogbo owó tẹ pa mbẹ máa kó lọ sọọnù kí ẹbí lè bá àti ṣe kọmpitíṣàn akérè àwọn fún wa ọ̀dọ̀ wa àwọn ẹni tó yẹ kí wọn ta ọtí láti jẹ mùsùlùmí kí wọn bọ́ lọ́wọ́ rẹ̀ lónìí kó tó dọ̀la kí wọn pàtì lónìí kó tó dọ̀la nítorí tẹ bá lọ kú lórí ẹ ẹ sórí ewu ńlá nígbà tí Umar ibn Khattab radiyallahu anhu tí máa ń yọ ànábì lẹ́nu gbogbo ìgbà bá ní bẹ́lọ̀ kọ́lọ̀ wọn sọ ayé àkàlẹ̀ fún wa lórí ọ̀rọ̀ tí ó yé wa àmọ́ kí ni ìdájọ́ ẹ̀ ọlọ́run sọ ayé alákọ̀ọ́kọ́ kalẹ̀ yasalunaka anil khamri wal maisir qul fihima ithmun kabirun wa manafi'u linnas wa ithmuhuma akbaru min naf'ihima ẹ̀ṣẹ̀ tí ń bẹ nù ọtí àti tẹ́tẹ́ ó ju àǹfààní wọn. anábì ránṣẹ́ pé Umar ọlọ́lọ́n ti sọ àyà báyìí kalẹ̀ gbàtí Umar gbọ́ Umar ní síbẹ̀síbẹ̀ alọ́lọ́n bá wa sọ ìdájọ́ kalẹ̀ nípa tí eléyìí tí ó yí wa yéké ọlọ́run bá tún sọ àyà kalẹ̀ yá ayyuhal ladina amanu la taqrabu as-salata wa antum sukara hatta ta'lamu ma taqulun ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀ gbọ́dọ̀ láti máa ní ìgbà tẹ̀ ń bá ń hún ríra títí tẹ́ẹ̀fì máa ń tẹ̀ ń bá ń sùn. lásìkò yẹn tí ẹni tó sì kọ́ ọmọ bá ti kọ́ ọmọ lẹ́yìn anabi sallallahu alaihi wasallam yóò wá fi kún nípa rí pétọ́ la yaqrabanna ahadun as-salata wa huwa sakran ẹnì kan gbọ́dọ̀ súnmọ́ sọlá àti nígbà tí ń hún ríra wọ́n tún kà fún ọmọ àwọn ọmọ rẹ̀ síbẹ̀síbẹ̀ àníkọ́ lọ́wọ́ bá wa sọ àyàkà lórí ìdájọ́ tí ó yé wa yé lò àyà máa ń dàbà tọ́ka rẹ̀. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون نقاري تقاتي أبي نقاتي أما صحابة تاون انتهينا انتهينا أتجاوب كنت يوتيباي باتا باتا gbogbo ọtí tí ń bẹ ń lè kálukú wọn dànù tẹbi kí wọn sọ pé gbogbo ojú ọ̀nà Madina lọ ti ṣebí mùsùlùmí làwọn ló jẹ kún ṣebí bó wá ní islam ti wá wá wá tí wọn dédé mùsùlùmí tó wá jẹ pé wọn gba distributorship wọn títà wọn ní dílọ ọtí kí lọ fẹ́ sọ fọlọ ńjọ gbẹndà òkèèyàn kìí ṣẹni tó ti fa famasi lásán àwọn tí ò ti famasi ńkọ́ tó ń dálé ọtí lẹ tó ń tó tẹlé ọtí lẹ kí lọ fẹ́ sọ fọlọ ńjọba díjọ gbẹndà òkèèyàn àìgbọ́ òsì àìmátìkúsẹ́ ẹni tó gbọ́ tí ó gbà ní òròjọ́ tó bá ti jọ́ gbẹ̀dà òbí yá mo fẹ́ tú bá ntọ́sí má mo fẹ́ tú bá dílàṣípù ọtí mo fẹ́ pa ẹtúwe fún mi báwo ni wọ́n ti ṣe kọ́lọ́mà kíkẹ́ gbogbo owó tó kójọ níbi ọtí haram náà a gbọ́dọ̀ wọ́nà láti bọ́ lọ́wọ́ ẹ̀ lóró fi hàn lọ ni pé inna Allaha idha harrama shay'an harrama thamanahu tọ́lọ́mù bá ti lè ṣe nǹkan kan lé ìwọ́ rẹ̀ ìwọ náà gbogbo ọtí tó wá kù lórí igbá rẹ̀ wá tù dànù pátá korongodo wá tù dànù under your supervision èsì pọ́sọ̀ fún káwọn ọmọ lọ tù dànù táwọn ọmọ gbẹ̀yìn dá bí owó jọ bàjẹ́ tán kó lọ báńkì tí báńkì wá ní káwọn kan lọ jóná tán kó gbẹ̀yìn kulé tán kó lọ lé kìkì jókè ní náà wọ́n kàn lọ jó pépà náà ní bá a ti jó wa ti jó ẹ̀yà ń bọ́ tó àkàràwọ̀ kó mọ́ lọ rárá o torí di eléyìí bẹ́ẹ̀ wọ́n náà wà mẹ́kì ẹbí tú gbogbo ẹ dà ọwọ àtúbà lọ sọ́dọ̀ ọlọpọ mi sí bẹ́ẹ̀ ilé yìí ní tútú bá rẹ òsìjọ kó ti fẹ́ túbà lójoojúmọ́ la tún ti tirẹ̀là tó ń jọ ọtí níwájú lọ́kù aláyọ̀tọ̀ náà wọlé àyíká náà ń bọ̀ tó lèyàwó mi náà rí yàwó ma yẹ kó mọ̀ náà tó lọ́rọ̀ bẹ̀rẹ̀ àlẹ́mí. ẹ̀yin tẹ́ wá jẹ́ mùsùlùmí jẹ́ mọ̀ fún ọmọ ya ayé kan tọ́tí ẹ kìlọ̀ tó bá láti gbà ẹ takò ọgbọ́dọ̀ fún yín kọ́bọ̀ kẹgbà gbogbo owó ọtí rẹ̀ kọ́ títí lọ́wọ́ lọ́ba fowó kan dábì kankan nípa ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ẹlẹ́mọláyà ẹ gbọ́dọ̀ gbà nítorí pé owó yẹn haram náà. Thank you.

láti kéékèèké ẹ̀sìn dáhùn sí nǹkan wọn láti kéékèèké yẹn kò túmọ̀ sí wọn tẹ́tẹ́ ìtumọ̀ rẹ̀ nípa àǹfẹ̀sìn kan gẹ́gẹ́ bí obìnrin kan ń gbà wọn dé rọ̀ọ̀há wọ́n á gbé ọmọ rọ̀ọ̀há àyè kan ní láàrin Mẹ́kà àti Mẹ́dínà èròǹgbà táwọn abẹ́ni lọ sí hajj tó ti kọjá gbàlú kan gbogbo àwọn aráàlú yẹn wọ́n tún jáde wọ́n tẹ̀lé kálukú fẹ́ ṣe hajj pẹ̀lú ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àtúnṣe obìnrin kan wá béèrè lẹ́yìn ìgbà táwọn èèyàn wọn wọ́n ti rí ànábì àtàwọn èèyàn tó ń dàbọ̀ wọ́n sọ pé ta ni yín ìyẹn ni pé majority gan wọ́n tún lè má mọ ànábì pànàbì ta ni yín ó ní muhammadun rasulullah muhammadu ránṣẹ́ ọlọ́run ah alhamdulilah táwa lẹ́yìn náà àwọn aráàlú báyìí obìnrin kan kàn fọ́ ọmọ rẹ̀ báyìí alihada hajj tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìbá ti hajj tó ní hajj anabi ní nàá wàlẹ́kẹ̀ hajj wọn náà balada ó túmọ̀ sí fún àwọn akékèké akọ̀wọ̀n lẹ́sìn láti kékèké ọmọdé ìbá kọ́ lẹ́sìn láti kékeré ní rọrùn láti tọ́ba dàgbà ìdúró ìlànà ìṣòro bá àyùsọ ìlànà ìgbẹ́ máa pa ọmọ yín láti fún ìṣọ̀lẹ́ ẹ máa ti wà lọ́mọ ọdún méjì ẹ máa nà wọ́n lórí ẹ̀ ẹ máa ti tọ́ ọmọ ọdún mẹ́wàá sọláàtì tarawih àtàwọn nǹkan tó ní wàhálà nù díẹ̀ àwọn ọmọ wa náà máa wá ọtẹ ẹ nípa owó èlé mọ ọmọ wọn bá gbé méjì ló ti tọ́ lọ jókòó tó ń ṣeré tiẹ̀ nìkan tó kọ́ dàbí ọ̀pariwo káwọn yẹn lè sọ àgbà fún wọn lọ ṣeré tiẹ̀ nítorí pé ẹ bá ní dandan àti kọ́ parí ẹ̀ tí ọmọ bá di pé sọ fún yín lọ́la pé ẹ̀yìn ń ro apá ń ro òun ọrùn ń ro òun àbólókè ọ̀ka rọ́ọ̀bù ọ̀rán sẹ̀mọ̀kẹ́dọ̀ tuntun lórí délé ẹni tí ọba sì fi gbogbo oru eléyìí tó fi ń bẹ̀rẹ̀ kò ní rọrùn kó sẹ́sì pẹ̀ tó gbogbo nǹkan pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmọ́ ẹ̀mú wa mẹ́tíláṣí ọmọ mi ọ̀ parí kò sí tí ó sì ọmọ tó bá ti rí lára ara rẹ̀ kó ti rẹ̀ wọn kò sí wàhálà síyàmù Ramadan àmọ́ ti kọ́ àwọn ọmọ àti màá ṣe wọn lójú kòkòrò tó bá gbàjá wàá gbẹ̀mù tó bá ti gbàjá náà á fún lẹ́mù gbogbo eléyìí wàhálà àwọn ọmọ wa bìnrin láti máa fi kọ́ wọn láti kéékèèké wọn máa wọ jilbab asọgbàgbẹrẹ àmà wọ hijab fún wọn lórí ìbòrí gbàgbẹrẹ látòkè délẹ̀ tó àmà fi kọ́ wọn lọ́nà tó yẹ pé wọn bá dàgbà òní jẹ́ nǹkan tuntun òní jẹ́ nítorí máa ń kórira tó ẹ̀sìn yẹn ti ń rọ̀ lọ́rùn láti kékeré tó wọn á ní ti láti kékeré náà ni ó ti máa bójú yóò bójú kíni ojú wo ló ń bò because bíbojú nínú ẹ̀sìn Islam ó ní í ṣe pẹ̀lú wípé eléyìí ti dàgbà débi pé ó wù àwọn èèyàn àbí òye wa wọn ò ètò ṣe gbogbo èèyàn ní rẹ ní máa rẹ ju rẹ lẹ tó bá róbì àbí òye tó ń torí ẹ tó bá ti bójú ńkọ́ kó ọsọ jù táwọn máa róńdó róńdó kí ni ń bò ṣe lẹ́yìn ó lè túmọ̀ sáà sì jù ẹ wá ní ẹ tí báwọn kékeré ọmọ ọdún méjì ní ìsìn náà wọn wọn rẹ kó wọn wọn ṣe kí ọlọmọ bójú fọmọ ọdún méjì. wọn kò yé wa tẹ́lẹ̀ ìjẹun ti jẹ torí ẹ táwọn ọmọ yín bá ti wà ní ọdún tí àwọn ọkùnrin ò ti máa fẹ́ máa wá wọn máa wá wọn ká wọn máa bójú eléyàn ni irú ló ti jẹ pé eléyàn là lọ́wọ́ níbi pípi níbi tí wọ́n ti gbẹ́sìn Eze irú ìta máa rí láwọn àlùkà nàìjíríà yìí ẹtù máa kojú kọ ọmọ kínkínní ẹtọ pé torí ẹsẹ àlù súnà ń àwọn àlù súnà báyìí abẹ́ súnà yìí kí ni wọ́n bá débẹ̀ ọ̀dájú pé wọ́n fi ojú di òfin ọlọ́run náà láti sọ yìí pé àsìkò tó lọ́n bá ní kéèyàn máa ṣe nǹkan ní nǹkan máa wò wọ́n àsìkò tó lọ́n bá ní kéèyàn máa ṣe nǹkan lọ́n máa ń di àdánwò tó jẹ́ ẹsẹ̀ sí i sátọ̀ bá ti jáde láàárọ̀ tó jáde láàárọ̀ obìnrin lọ́sàn-án rọmọdán láì bára wọn lò sí àmọ́ tìyà mọ́ abàjẹ́ wọn sẹ́lọ̀ lẹ́sẹ̀ ńlá wọn máa tọrọ àforíjì wọn san ọjọ́ yẹn padà àmọ́ kò sí kàfàrà kàfàrà ní ti pẹ̀lú gbọ́n bára wọn ó dìgbà tí wọn bá tó bára wọn lò kí kàfàrà tó jọ náà. dájọ́ sọlá tó bá tẹ̀ sọláàtù fàtíhà sọláàtù fàtẹ̀ àdádálẹ̀ àdádálẹ̀ àwọn tọ̀ríkọ̀ tìjà níyà nìyẹn lílfàtì àdádálẹ̀. yes eh, nọ́mbà kan àtẹgbà ní ma ti rìpítì ẹ̀dá ní nọ́mbà yìí. Fakihatin lónìí. Náà, ọjọ́ máa ń bèrè seven years wọ́n máa mú lọ sí mọ́sálásí àmọ́ láti seven years láti máa pààlà ní ìsinmi mú lọ kì í sàtì wọ́n tó wá ti pé seven ọ̀yà sọ mọ́sálásí. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك